بسم الله الرحمن الرحيم ولا تجعلوا الله عقدة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم الحمد لله نحمده ونستعينه ونستغفره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 àdúgbò ọlọ́wọ́ba àdúgbò ọlọ́wọ́ba àdúgbò ọlọ́wọ́ba ọba tó ní láwọn àṣẹ níbi ọjọ́ òní kì í ṣe ìjọ kẹwàá oṣù ọ̀bá náà lápẹ́lẹ́ àbọ̀lọ́lọ́wọ́ àti bẹ́lọ́ àbọ̀lá ìlú kúrò láti bẹ́ẹ̀. Gbogbo ìjọsìn jáàsì jáàsì gbogbo ọmọ ọlọ́pọ̀ lórí ìjọsìn ọjọ́. Ọlọ́run ká sí wá nínú àwọn ìtọ́kọ̀ tọ́kà fún ọmọ àtijọ́ náà ní ìgbàlá pẹ̀lú. Àkóso ní pé a ṣe àlàyé sójú nípa àwọn ááyà tí wọ́n kà fún wa.

bá a ṣe ń jí sáyé bẹ́ẹ̀ náà la súnmọ́ sáyé wa gbogbo lọ́kọ̀ kan tí ń lọ lórí wa kí inú wa súnmọ́ sáyé torí pé àwa ń lò fún tá a ní ìtàkà tá a sì ló dá àwọn fúra ọjọ́ ká ní ọgbọ́jọ́ lọ́wọ́ àtìlọ́rí bá ṣe bá a ṣe dára mo dá a sọ ní tọ́sí ọ̀pọ̀ dájọ́ bá ń kẹ́rù kan lórí ìsinmi lánàá nípa ìṣúra pé ìṣẹ̀lẹ̀ wà rẹ̀. Bákan náà, ẹ rí i pé nínú tí a sọ fún wa ní ìbẹ̀rẹ̀ àwọ̀ náà ni pé ìgbìyànjú mùsùlùmí nínú oṣù alákọ̀ọ́lẹ̀ lórí ìjọsìn ọ̀yọ̀ tó dúró ti gbìyànjú lọ káàrọ̀ fún ìgbé wa. Ìdí èrè tó gbájú mọ́ ìgbéra rẹ̀ kí ni àdéhùn ìlọsí tí mo ṣe láti gbà tó lọ wà sí rẹ torí pé ètò ọkọ̀ jù nínú tí àbúrò sí mi pé lẹ́yìn bá ṣe múra ní ìbẹ̀rẹ̀ ààrùn títí tó fi tó mẹ́wàá ọ̀pọ̀ ọgbà ní máa túmọ̀ bóyá ṣe bá yìí nítorí ìyẹn lẹ́yìn. ọjọ́ oníkálukú wa kó ìlà ìbéèrè pé kí ni gan ni mo ṣe láti ọdún nínú oṣù àwọn nípa ìjọsìn ṣé ìjọsìn mi nínú oṣù àwọn ó lé sí bí mo ṣe jọ́sìn báwo fún mi tí wọ́n bá kẹ́wọ̀n ọ̀ràn yẹn máa máa kí náà kí láàbò gbẹ̀mí kí báwo fún mi.

níwọ̀n dáwà àdúrà ọ̀rọ̀ ìgbàlẹ̀ àdúrà ọ̀rọ̀ ìgbàlẹ̀ àti kọ́mọ ọ̀nà kọ́mọ àgbàlá káàkà òkè wọn. sẹ́wọ̀n sí lè fún ilé ẹ̀ka wò ọjọ́ lọ́wọ́ lọ́wọ́ torí pé wọ́n wà nínú jáde ìdáhàní máa fi jẹ́ ìyàlérè kọ́mọ sanwó kọ́mọ jọ lọ́sẹ̀ ládàá fi láǹfààní àti ìsinmi sí kọ́mọ jọ lọ́dà ẹlòmíì ń jọ àwọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú sì gbìyànjú nígbà àwọn ọlọ́sẹ̀ lọ́sẹ̀ bí aláwọ̀ tẹ́lẹ̀ kejì àti báyàwó kama kí n tó lè kó ìgbà mẹ́wàá àríwá gbé wọn lọ́lá láti nítorí ìdílé tí mẹ́wàá àríwá tó báyà máa mọ̀ra sí ká lọ́sọ̀ fún abáyé mẹ́wàá àbáyé lọ́yẹ̀ lórí tẹ́lómi padà bẹ́ẹ̀ lórí tẹ́lómi ìṣú ẹ̀rọ tó ń bẹ̀rẹ̀ nítorí ìdílé abọ́dọ̀ náà fura pé sáà ní ó fún nínú iṣẹ́ ìjọsìn ẹlòmíì nípa àkùnrin tẹ̀lẹ̀ sásìkò àgbẹ̀ ti bẹ̀rẹ̀ ìjọba wà ní ti lọ ẹni lọ́ọ̀kà àkùnrin ẹni ìlú lọ́ọ̀kà àkùnrin ìwọ tó ti ti kà tẹ́lẹ̀ tí ní èsì tí àwọn ọ̀gá àdàdé èwo lọ́yà sáré kó wá ní nínú ìgbóhùn ṣe níṣẹ́ àdúgbò sáré nínú àkùnrin kọ̀ọ̀kan. وقرأ في سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر ربه كثيرا في منيس ولا ọjọ́ bá wà lọ́rọ̀ ẹgbẹ́ mi ìdákọ̀rọ̀ mọ̀ sí ara ìbéèrè ọba àṣẹ́ka nínú àwọn ẹni tó sọ ọba ìdíje ọba àbájáde bákan náà ẹ̀bá ìdákọ̀rọ̀ mọ̀ sí ara ìbéèrè pé báwo ni ìgbàgbọ́ mi tó ṣe lékún sí báwo ni nípa ẹ̀rọ ọlọ́run bá mi ṣe lékún torí pé nígbà mo gbà ọ́ kì í ṣe pé ọlọ́run bá ní nǹkan kan ṣe pẹ̀lú kó fi pa mí tàbí kó fún òun gẹ́gẹ́ mi inú tó ní ìgbà ọ̀ ọlọ́run bá ní agbáwo ni kí máa ní ìwó lè bá àdéhùn kí ìpayọ ọlọ́wọ́ wo ìpayọ ọlọ́wọ́ bá wọn kó lè bá a ní anẹ́bísọ́lọ́wọ́ ayé ìwọ̀sẹ́lẹ̀ wọ́n ní lẹ́sẹ̀ síyá nínú ìṣàrọ̀ ìwọ̀lẹ̀ àwọ̀ anẹ́bísọ́lọ́wọ́ ayé ìwọ̀sẹ́lẹ̀ ní ọlọ́wọ́ wo ìyẹn gbà òṣèré níbi àdídúró yóò bẹ wọ́n náà kájọ́ níbi ọ̀pá yìí àwọn náà kájọ́ ẹ̀kọ́ gbẹgbẹ́ yìí àgbàdo kí n ṣe torí ẹjọ́ ọ̀dọ́lọ́run ní ẹ̀gbà rẹ̀ tọ́ba jẹ́ torí ẹjọ́ ọ̀dọ́lọ́run wá ní ẹ̀gbà rẹ̀ ọlọ́run wá ló fún wa ní ibi àti wo tọ́ba gba kó lẹ́nu náà àgbà rẹ̀ tó láti náà kọ̀ kí n ṣe ní ọ̀dọ́lọ́run bá fẹ́ rẹ̀. ànẹ́bísọ̀tọ̀ náà wà ní òṣèlú náà ní ìnáwó síyáwó mìíràn náà wé wọ́n rọ́pà ọlọ́run bá níbi ẹ̀gbà rẹ̀ ní kí ẹni bá jìnà sí àwọn àwà tí ò dá ìwà tí ò yẹ ká ní gbogbo wa a ní ẹ̀gbà rẹ̀ kí ẹni bá kíkọ́ra kó lè bá àlápá nínú sẹ̀mí yín bákan náà wọn rọ́bà àtọ̀rọ̀ tí ò dá àwọn tó tó ń dà ní àtìkẹ́lẹ̀ àti rọ́ kí kẹ́ ẹ sọ àwọn ẹ̀yìn kí ni sísọ̀rọ̀ lẹ́yìn kẹ́ ẹ sọ àwọn ẹ̀yìn kí ni ìsọkúsọ gbogbo ilé lọ́kàtọ́rọ̀ bá ti ní agbáwọ̀ nítorí ìdílé àdẹ́sọ̀tọ̀ ààrẹ òṣèlú àdẹ́sọ̀tọ̀ àkíyèsí wa sí gbogbo ilé kẹ́ẹ̀tọ́ ilé bá àmọ́tẹ̀bí para lásán kẹ́ẹ̀tọ́ ó pa ní mọ́tẹ̀ kan tó àwọn ẹni tí ó kàn gbẹ́ra yóò gbẹ́ lásán tí ò ní ní rárá ọ̀kan àwọn aṣíwájú ilé náà wà fún àwọn mujahid imam mujahid ìjọba ìpè wọ́n ní man àwádà àwọn àhábà أن يحصل له صومه فليجتنب الربا àlẹ́kọ̀ọ́ ní gbogbo ẹni tí ẹni tí ń bá fẹ́ kí àwẹ̀ rẹ̀ kọ́kọ́ yẹn ní pé wọ́n bá àwọ̀ tó tí ọ̀sẹ̀ fọ́sọ àmà rẹ̀ níbi sísọ̀rọ̀ lẹ́yìn nínú àrọ̀ fọ́sọ àmà rẹ̀ níbi sísọ̀rọ̀ lẹ́yìn lọ́wọ́ gba nípa sí ẹnìkan tí ọ̀rẹ́ òbí rẹ̀ ní ara yóò lẹ́nu wọlé mi ti sọ ọ̀pọ̀ tí bá àwẹ̀ wá jẹ́nu kánì kò sáǹfà ní pé àgbà àwẹ̀ ààrẹ sọ àmà wa fún ìlú àwọn ọ̀gá ọ̀kan náà wá síwájú lè fi bákan náà wọ́n pè ní àdìmọ́ọ̀mù ìbẹ̀kọ́ọ̀mù ọ̀kan náà àgbà àwọn àgbà fàánì àdìmọ́ọ̀mù ìbẹ̀kọ́ọ̀mù sọ pé lẹ́sẹ̀ lọ sóró nínà síyá lọ́sùnjú ìwà àwọ̀ kìí ṣe ń tá a fẹ́ kìí ṣe ni kàkàndé àti òògùn ẹ̀wọ̀n ó ní kí ìsinmi ọlọ́run bá ní èrè ó ní ṣùgbọ́n tí ọlọ́run bá fi ní agbára rẹ̀ wà ní sẹ́mà sí yá lè kásẹ̀ ìṣàwà a ní wọ́n ní agbára rẹ̀ ká lè bá gbógun ti àwọn ìjọ́jẹ́fẹ́ inú wa tọ́kàn wa fẹ́ ọmọ wa bí jẹ́ ọmọ wa fẹ́ nínú ṣùgbọ́n bá fẹ́ ká fi kọ́ra torí tí wọ́n ò lè gba àwọ̀ tó o ṣe ẹni tó jẹ́ aláàgbọ̀n tó o jẹ́ ẹ̀rẹ́ ìtumọ̀ sí pé lẹ́yìn àwẹ̀ náà tó o bá ń tọ́jú ara tó lè ṣe sùúrù òní jẹ́. bákan náà àdébí sọ̀rọ̀ lára ayé àfọ́bá rẹ̀ sẹ́lẹ̀ àbáyé tọ́jú lọ́rọ̀ àdébí torí wọ́n wá ní bákan náà nínú tá a fẹ́ kọ́jẹ́ ní ẹ̀jẹ̀ nílẹ̀ ìlú àwẹ̀ wọ́n náà ní wọ́n tẹ̀síwìrì النفس الأمارة بالسوء للنفس المطمئنة أفاني bákan náà ẹ̀mí tí máa fáyà láṣẹ láti ṣe ilẹ̀ ẹ̀mí tí máa fáyà láṣẹ tí máa ṣe ni lójú kòkòrò láti sẹ́lọ̀ ká tẹnu rẹ̀ bá ká jagbára rẹ̀ lọ ká orí rẹ̀ abẹ́ ẹ̀mí tí pani láti láti ṣe dáadáa torí pé ẹ̀mí láwọn èdè ènìyàn náà oríṣi mẹ́ta làkúrá ní orí rẹ̀ ní láwọn èdè ènìyàn ọlọ́ọ̀bá wọ́n sọ alákọ̀ọ́kọ́ ó ní anapsun amára fùsù wọ́n bá wọ́n rí nafsi inna nafsa la amára fùsù inna ọmọ ọmọ ọmọ ẹ̀mí ọmọ èdè ènìyàn ẹ̀mí wá ti parí láṣẹ láti ṣe náà kí máa ṣe ni lójú kòkòrò láti ṣe náà láti ṣe náà kọ́dà irú ẹ̀ ní bẹ́ẹ̀ yọ bá ẹ̀dá débi pé tí ọ̀rọ̀ bá ti ìṣẹ́lọ̀ irú ìṣẹ́lọ̀ kan pàtó tó tó gbá kò ní lálàáfíà ẹ̀mí ẹlòmíì ti débẹ̀ ó ní ìṣẹ́lọ̀ kan tí wọ́n ti wọ́n tí wọ́n sì mọ̀ pé ọlọ́run ọ̀gbìn kìíní ọkọ̀ wá sí títí ṣùgbọ́n tí ọba ti ṣe kó lè gbàdùn irú ẹ̀ ní òǹgẹ́ lára ọ̀dọ̀ déèmì ẹlẹ́ẹ̀kejì wọn náà ni anasun lawama ọlọ́kùnrin onídàásí lawama ẹ̀mí tí nani lọ́rẹ́ ẹ̀mí tí bá níjà ẹ̀mí tó jẹ́ gbogbo bàtọ́ bá ti ṣe tí ò dáa ìwọ̀n tó padà sínú yàrá rẹ̀ ọ̀kan lọ́wọ́ sọ fún pé ọ̀sẹ̀ bàjẹ́ lóde ní oṣù ọ̀dà ẹni tí wọ́n máa bọ́ wípé irun tí wọ́n gan kì í lójú tiẹ̀ sí rìn ẹni tí wọ́n máa bọ́ wí wípé o sì máa ń mọ̀ ọ̀rọ̀ wọn lágbájá o sì máa ń mọ̀ sọ̀rọ̀ wọn lágbájá lẹ́yìn wọ́n kó nínú ọ̀kan yọ̀ wá ní ìbàlẹ̀ ẹ̀mí kan náà lè ṣùgbọ́n ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí pé àpẹẹrẹ pé ìgbàgbọ́ ìmánì tó ń bẹ lọ́kẹ́ ẹ̀dá ní kíkẹ́ lò síbẹ̀ o. Olùkọ́rọ̀ nìyẹn téèyàn bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kọ́kàn rẹ̀ ń bàjẹ́. Bí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ àtàrà tó á ìbáṣepọ̀ ń bẹ́sẹ̀ kí ni kí ni o sì gbà o sì kọ́ wà sí rẹ̀ o. Ẹ̀mí ìgbà tí ń bá yàn dà àpẹẹrẹ pé ìmánì tó wà lọ́kàn yàn bí tálákọ̀ọ́kọ́ torí kó ti dẹ̀dẹ̀ kan lágbára aláàtúrú bí i máa ká ní ẹ̀sìn ìlú rẹ̀ ó ti di ọkàn rẹ̀ kò sẹ̀ ní kàtó kankan mọ́ ṣùgbọ́n kejì ìmáàlì tó kú lọ́kàn àti ẹ̀ ìyá máa bá wí wípé ṣé ń tó ṣe kọ́lọ̀ bàbá bí ọ rẹ̀ tó ọ̀gbìn ẹ̀sìn yàrá tó kú àlẹ́sẹ̀ bàbá wà á rìn lọ́sẹ̀ lọ́dún àmẹ́ni ìlà àsàrọ̀tìkà àsàrọ̀tìkà وأساءتك سيئاتك فأنت مؤمن òṣìṣẹ́ sọ́lọ́bà àìwòsẹ́sẹ̀ ní gbogbo ìgbà tí iṣẹ́ ẹni tó ṣe bá máa dùn mọ́ lọ́kàn kí àkókòkòlò àtúndìlélá àdókítà láàrin yìí alábìlélá mo kà sọ láàrin lónìí alábìlélá mo ṣe báyìí mo ṣe sàrà mo ṣe báyìí tí bá máa dùn mọ́ lọ́kàn kọ́dà ó tún fi gbọ́dọ̀ àwọn ọlọ́pàá lè náà ṣe lónìí mọ́ lọ́kàn sí lọ́tọ̀ tí wọ́n lọ tẹ̀sí ní ṣọ́ọ̀bù ìjọra yìí kí ọlọ́run fi ẹ̀gbẹ́ mi náà ṣe lónìí mo lọ mo kọ́ wá ṣe mí láǹfààní tí ló rẹ̀ ń mú sí ẹ láàdájú sí i aláwọ̀ nù wà á sa àtìkàṣẹ̀ yìí àtùkà gbogbo ìgbà tó bá ti sa ìṣe tó ń ṣe lọ ọkàn lọ́nà bàjẹ́ àkóso ìdílé ọ̀dà tó débẹ̀ náà alẹ́ mi àpẹẹrẹ pé má lè jẹ́ lọ́kàn fà á tẹ̀ mú mi jù ìgbàgbọ́ ìgbẹ́gbọ́ kan rẹ̀ kó ọkàn gbìyànjú kó o sì àlékún ìgbàgbọ́ náà ni. nítorí délé ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ní jẹ́ àmárọ̀ ìṣù ànásùnmọ̀wámù ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni ànásùnmọ̀kùnmọ̀kìnà àtọ̀ àrùn ní ilé ọ̀gbẹ́ ìjà ẹgbẹ́ ìpọ́nú lọ́ba jẹ́ mi rẹ̀ ọlọ́wọ́ ìyá àyíkẹ́ tó ànásùnmọ̀kùnmọ̀kìnà ní ìrìn ìlà ọ̀gbìn ìrọ̀rùn ìyàtọ̀ مروية والابن الباني والابن الجنة قال مسلم وابن wọn ẹbí tó ní báyà balẹ̀ ìrẹ́bí tó ní báyà balẹ̀ ó náà ní pé gbogbo ìsẹ̀mí tiẹ̀ kí ní o ti fi tọrọ lọ́wọ́ ó ti bá ẹ̀mí rẹ̀ ìmánì rẹ̀ ti kú débẹ̀ ìbáyọ̀ ọlọ́run ọba rẹ̀ ti kú débẹ̀ kí iṣẹ́ kú ló gbogbo ìṣẹ̀lọ̀ gbogbo tí ó ṣe ó ti dẹ̀jẹ̀ rẹ̀ ó ti dẹ̀ ara rẹ̀ kọ́ máa ṣe tọ́lọ̀ nìyẹn kírun kírun ní gbaragara ní wíwẹ́ẹ̀mù ní ẹ̀fọ́. àbá àgbẹ̀gbọ́ ni wọ́n sọ fún wa pé kẹ́lọ́ ọmọ ìlà rẹ̀ léèrè sí ẹ̀mí rẹ̀ ti bọ́ láti ọ̀kan sọ̀kan nínú omi dáadáa. wọ́n ẹni wọ́n tẹ́ fúnlẹ̀ tó bá tẹ̀ sẹ́lọ̀ ọ̀hún ṣe ká fún. lọ́wọ́ ọjọ́ mẹ́wàá àwẹ̀ tó ti fura pé kí ni màá já ọlọ́kùn. ọmọ olólùfẹ́ ìlú wọn sì ní tọ́ ọba ti débẹ̀ ìlọsíwájú ti bá ìgbàgbọ́ rẹ̀ ìlọsíwájú ti bá ìpa ọlọ́wọ́n ọba lọ́sàn-án rẹ̀ ìtọ́wá kúkúrú sí ọwọ́ àgbéyànjú kó o dẹ́nà sọ̀rọ̀ fún ẹ̀yà ẹ̀mí tó jẹ́ pé yóò dènà sísẹ lọ yóò sí ọkàn rẹ̀ ọba rẹ̀ ẹ̀mí tó jẹ́ pé gbogbo ìgbà tọ́ ọba ti ṣe tọ́lọ̀ nkẹ́ tọ́ ọba ti ṣe tọ́lọ̀ wí nínú ìwòye dùn tí ẹ̀dẹ́ ẹ̀dá bá débẹ̀ ẹ̀dá bẹ̀rù ó dé ìlà afẹ́dàgbọ́rú wá ní ṣùgbọ́n tó bá wá dé pípa ìgbà lẹ́yìn ẹ̀kùn dáadìgbà ṣùgbọ́n tí ìyàbá gbá rẹ̀ ọ̀jọ́ òun gbogbo tí òwúrọ̀ máa dé jìnà sí ó jìnà sí ṣùgbọ́n àwẹ̀ parí kò sí ìfẹ̀kọ́ tó lé fún ìgbàgbọ́ rẹ̀ kò sí ìfẹ̀kọ́ tó lé fún ìpayọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ó ní wá àwẹ̀ tẹ́ni bẹ́ẹ̀ gbà bàlá yọ̀ tó ń bá ilẹ̀ yìí náà fúra ọ̀gbìn ọlọ́run kò ní wo àwẹ̀ rẹ̀ ní bí wọ́n sọ̀rọ̀ ọ̀bọ̀ gbà ọkàtí ní ara rẹ̀ lásán ni torí pé ń dáa fẹ́ èrè ń dáa fẹ́ fẹ́ jẹ́ láàwẹ̀ pọ̀ jẹ́ ó náà ní kí ló là ń lọ́kùn tẹ̀tẹ̀ kù kí ẹ̀ lè bá àjẹ́ òrùpa yọ lọ tẹ́lẹ̀ bá tọ̀ fi para rẹ̀ kọ́kọ́ ń gbẹgbẹ́ ra ṣùgbọ́n ìmánì ò lékún torí pé kò síṣẹ́ ìmánì ṣùgbọ́n ọ̀sán tí bá àwẹ̀ jẹ́ ọ̀sán tí ń nígbà tí àkàbí ti para rẹ̀ lásán tọ́wọ́ bọ́ wọ́n sì wá bẹ̀. nínú ìgbélé ìgbé tó já pàkíyèsí ara wa sí ẹlẹ́ ní pé káfúrá tọ́jọ́ ń lọ. wọ́n máa sọ pé tọ́ba yà máa tù sí náà. wọ́n máa sọ pé tọ́ba yà máa tù sí náà wọ́n ní wàá parí ní ládájú. wọ́n sọ gbogbo ẹ̀ ní wàá parí má sọ bẹ́ẹ̀. nǹkan wá ti lágbára tó sì ṣe ẹ̀ dáadáa sí èyí tó bá ní dúkìá tó fi ṣe ọ̀fẹ́ ṣe sàrà ni ọ̀fẹ́ àjẹfáwọn aláìní ni ọ̀fẹ́ iṣẹ́ ilé dáìdáì yìí ti twelve hundred naira èyí tí ó ti tọrọ kọ́kọ́ lọ́wọ́ rẹ̀ àgbàlùbọ̀lá lè ní ọmọ ọ̀la ní ọ̀la bàbá ló kí wà ọjọ́ mẹ́wàá ló ti lọ ní ti ẹ tó ti tọ́ mẹ́wàá ti kú ti ṣe náà èyí ti bọ́ fún ẹ̀ tó ṣe ẹ tó ṣe èyí ti bọ́ fún kò sí rìbáàsì mọ́ kò sí pé ẹ lápò máa ń gbé rẹ́kọ̀dù ní ìtàn ṣe é lù ṣe mọ́ ètò kù wá lù ú yóò ti máa lọ láwọn ìparí o ó sì ní wàá tó pátí ìparí ọlọ́pọ̀ ìgbàlẹ̀ sí wọn ọlọ́pọ̀ parí padà ní wàlá tọ́jà àlùbá àwọn bàtà ní àyùbá níbo à ń tabaru wà tàtàkù wà tó sì lè wà nàásì wọn tó àwọn sì ní ìrọ̀lẹ́ ayé nínú ayà ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ kábúra kábúra ní nǹkan kan. Ah. àwọn ará bí méjì tààkà tí ń sọ̀rọ̀ nípa ìbúra a ń sọ̀rọ̀ nípa ìbúra lórí pé wọ́n sì nǹkan báyìí tàbí wọ́n ní sì nǹkan báyìí ìbúra kan lọ́tọ̀ wà láàyè ìlérò wà láàyè ìlérò ọpọlọ ọba búra ìnílọ́dọ̀ rẹ̀ búra kan yìí. ẹlẹ́ẹ̀kejì kéèyàn ò búra lórí pé nǹkan báyìí gbogbo ni tàbí nǹkan báyìí ni wọ́n sọ̀rọ̀ ìwà n'la òṣèré náà láti ayẹyẹ ti sọ báyìí kò kọ́lọ́ ọmọ búra bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ sọ àwọn àdájọ́ ọ̀rọ̀ fún wa torí pé kìí ṣe dáafẹ́ gbogbo wàtẹ́ ọmọ ìdúrà ìṣe dáafẹ́ tó yọ ọlọ́pàá sọ lọ́tọ̀ àdúgbò wà ọ̀gbọ́n àìmọ̀ọ́dá ẹ̀sọ́ ìdúrà ayé kìí ṣe gbogbo wàtẹ́ yìí náà wà láìtàlá ìkópa lọ́la ìdúrà kó fi kiri kàbúrà ẹ̀sọ́ ọlọ́pàá wà ìgbàlá wa ní wàlá tó jà wọn àwọn bàtà ní ẹ̀sọ́ mi ẹ̀ má fi ọlọ́pàá tó jẹ́ mọ́mọ́lọ́hún ọba jẹ́ sábàbí lórí ìbúra àtẹ̀lé ìbúra. Ìyàkúrà mi ti á búra báyìí ní ìsìn. Ó búra tó wọ̀ ní ìsìnká. Wọ́n wá sí wá sí kú lọ títí ní ti búra pé ní ìsìn o. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, a lè ṣẹlẹ̀. Wàláyì ní lọ, wàláyì ní gbà. Ọ̀rọ̀ àbọ̀ wá sí fóun ní ọ̀rọ̀ àti ní ìṣe ó sì ti o ṣe mi ò ní bí o ṣe ń tọ́ṣà wọn. má sàgbọ́ sábẹ́ ẹgbẹ́ òkú ti búra ìbá sì ṣe àbúrò àtàwọn ìfọ́lọ́ ọba búra. má sọ má jẹ́ kí ìbúra tó o búra kọjá sábàbí tó o fi ní í ṣe tọ́tọ́ ọlọ́run ní wàlá tẹ̀kálù lọ́ha ọ̀gbọ̀n tẹ̀lé àìmọ̀lẹ́kù á ń tẹ̀kọ́rù tó ní kó o ti búra wọn lè pé ìbúra wọn ni ọkọ̀ dínà tó jẹ tó jẹ dáadáa wọ̀tẹ̀kálù mọ́jọ tẹ ìbúra rẹ ní ọkọ̀ dínà rẹ tó o fi ní ṣiṣẹ́ ìpayọ̀ ọ̀dọ́ kọ́dà mọ́jọ ìbúra rẹ ọ jẹ́ pé ìní sábàbí tó o fi ní ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n dá èmi ti búra pẹ̀lú onídàásọ̀rọ̀ wọn mọ́ ó ti sú mi wọ́n sì lọ́wọ́ mọ́ pìtọ̀ bàbá yìí náà lẹ́dà sí ìyá yìí náà lẹ́lẹ́ lẹ́tọ̀ pé wọn bó o láti láti ìbúra tó ti búra sí ọlọ́run bá ní ìbúra ẹgbẹ́ tó ti ẹ gbàgbà kí láwà sí àlàyé lè wá náà àdìsí àdìsí ọ̀pọ̀ máa wà ayé ìwọ̀sẹ́lẹ̀ àdìsí ọ̀pọ̀ máa wà ayé ìwọ̀sẹ́lẹ̀ mà ní yá abdulrahman bin samura ó pẹ̀lú kánú sàádìí rẹ̀ ní yá abdulrahman bin samura ó ní mo pè ọ́ látẹ́sí àlè ìmáàrá má tọrọ má lọ bí nǹkan ọ̀fẹ́ já síwájú bí àwọn já síwájú ní ìfẹ́ wa máa lọ mú ẹgbẹ́ dàpọ̀ ní mọ́ fẹ́ ẹgbẹ́ mọ́ fẹ́ adébí ni má sì lè tó ní kí ni fẹ́yìn náà ní tọrọ pé ń tara mi lẹ́yìn masálẹ̀ tí kò ń tà àlẹ́ yà lórí pé tí wọ́n bá fún ọ nípò àsíwájú tí èsì ń pè wọ́n lọ tọrọ rẹ̀ wọ́n bọ́ọ̀bá yíkò lọ́rọ̀ ó sì rọ̀ lọ. wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ tí ń ta ha àlùmọ̀sí àdàjì ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fún wọn ní látara pé wọ́n lọ lọ wà òkè tẹ̀lé ọlọ́wọ́ dáadáa nítorí wọn bá dáadáa wọn bá dá ẹ̀ dáadáa sí yóò lè bí ọlọ́wọ́ wà dáadáa máa ìdá àdáfíà àlàyé mi pé abdulhamid ní sámọ́ra fáàbọ̀ tọ́ ọba búra lórí nǹkan kan tọ́ ọba búra lórí nǹkan kan nígbà òbúra tán lẹ́yìn ọ̀rẹ́ yìí fara àyíta ràìrà àìrà bìnà ọwọ́ á rí pé ìtọ́ yàtọ̀ sí lólóore jù ìtọ́ olóòní ṣíṣe lólóore jù olóòní dá sí òkọ́ dá sí lólóore jù. àdẹ́bí sọlọ́lá àrẹ òsèlú ní kí lọ́wọ́ àti tó sì ní bá ti lẹ́bi wọ àyè àdẹ́bí ní kí n tọ́ dáa ju ní o ṣe o ti búra tẹ́lẹ̀ kó ní ṣe o wá sí o ṣe ń tó omi o wọ́n sọ pé báwo ti búra o ní ṣe ṣe ṣùgbọ́n kí lọ́wọ́ àti wákàtí àmì ẹ̀mí nìkan àdẹ́bí sọlọ́lá àrẹ òsèlú ní wá tẹ́ràn ìbúra tó búra o wá sí kàfàrà nígbà tí búra oorun tó pọ̀ lè fò ọ́ bọ́lá sí kò tó rí ọmọ ọdún lóde ṣe sùúrù kó o ṣe nǹkan kọ́ wá sí kàfàrà kí ni jẹ́ kí ni kàfàrà bọ́lá bá sálàyé rẹ̀ fún àdúsọ́tì máa ń jà nǹkan mẹ́ta ilẹ̀ náà bá ní káàkọ́ sí. Láàrín ààrínlógún wọ́n bí láàrín bí àìmá nígun فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة نعم فمن لم يجد فصيام ثلاثة أيام نعم ذلك كفارة أيمانكم إذا حلفتم نعم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون قال الله عليه وسلم لا يؤاخذكم الله باللغو في أيمانكم أقرأ سوسلم أن تجلغوا في الأيمان الله عليه وسلم nípa irú ìwúra àti ẹ̀rọ àdúgbò òde òde ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkàn yín ló ti wá ọkọ̀ kan yín wà ní ọmọ àmà ọdún kan rẹ̀ ó sì máa ń dùn sí ìlò ìwúra eléyìí lọ́wọ́ kọ́ ọ̀pọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ fi. tó ọba wa fẹ́ kọ́ ọgbọ́n níbi tọ́nà ọba ti pèsè lẹ̀ níyà fẹ́ tọ́ba búra tó sì tí ó sì gúnṣẹ́ ètò ìsìn ní kíkà fáwọn tìwò ètò àbọ̀ aṣọ àti mọ̀ṣàkì

فإطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم nínú tọ́jẹ́ pé ẹni tó wà láàrin tẹ̀ǹjẹ́ nulẹ̀ oúnjẹ tẹ̀ǹjẹ́ nulẹ̀ kí ṣe fún ni ọ̀dọ̀ ta ló lè dá àmọ́ tó ń tẹ̀lé àdúgbò ló ṣe mú ní sọ bẹ́ẹ̀ àdúgbò ló sọ pé ìyáṣẹ́ ẹ̀jẹ̀ kúrò lè rárí písà tó ṣe kú ìyẹn pé oúnjẹ tó nọ́mà ló ń jẹ tó ń jẹ nulẹ̀ rẹ ló fi ẹwà ẹwọ́ náà irú oúnjẹ tó ń jẹ nọ́mà ló ń jẹ nulẹ̀ rẹ ìjọ ní òsì tíjọ́ mẹ́wàá aláwọ̀kọ̀nà áùkì síwọ́tù tàbí kó wọ́n dá sọ pé èèyàn mẹ́wàá látara pé ọfẹ́ pọ̀ ìbúra tó mú ọfẹ́ pọ̀ mọ́ ọfẹ́ ṣe tó lóore jù lọ áùkà rírù ọ̀pàbà tàbí kọ́ tó kù lọ́rùn ẹ̀rú kọ́ ọ̀sẹ̀ rúgbọ́n mọ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìjọba wọ̀ lù sí i ọba ní ọmọdé méjì ẹni tí ọba wa lágbára ọ̀kan ló mẹ́tẹ̀ẹ̀ka yìí kò ní tí ó fún wa aláìní mẹ́wàá jẹun gbẹ́ tí bá ní fi rí jẹ dípò pé ó sì lágbára àti dáṣọ fún àgbélẹ́rù kan tí ó wà sọ́dọ̀ wọn ọlọ́ọ̀bá ní fọ́sí yóò àwọn kàdá àti àdúrà ọlọ́ọ̀bá eléyìí kọ́ ẹ ká gbàgbọ́ yé balùkùránì ti sọ onígbà tí yọ̀ọ̀ bá lágbára àti ṣèkan nínú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ kò lè bá wọn aláìní mẹ́wàá kò lè dáṣọ fún wọn kò lè kọ́kù lọ́rùn ẹ̀rú kọ́sọ́dọ̀ wọn ìgbà náà nì tó ká o tó rẹ́lòmí nígbà tá a ti ní yóò ṣe pàpà rẹ̀ yóò ṣe àwọn ẹgbẹ́ mẹ́ta ọlọ́mọdé ló lè bá kí á wọ́n ṣe mọ́ ẹ̀ kì í sáwẹ̀ la kọ́ bẹ́rẹ̀ kì í sáwẹ̀ láti kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọba bẹ̀rẹ̀ láti ní síìtì kọ́ ọba láì mẹ́wàá pẹ̀lú àníyàn pé òun ti kàfàrà ìbúra tó òun torí pé ó ti wá ike ń tọ́ dáa jù lọ ń tó lóore kí ni òun lọ ní pé kú ọlọ́ọ̀dá sí. anẹ́sọ̀lá àìsàn o ṣe ń tó o wí òun tó ti lóòní ṣe kọ́ wá sí kàfàrà torí pé oore tí ń jẹ ní abẹ́ rẹ̀ ọ̀pọ̀ ju kọ́ sọ fún bàbá tó búra èmi ò ní í ṣe lọ kò tí ì mọ̀ sẹ́wọ̀n lọ lóun sì tọ́lọ́ lóun sì tọ́lọ́ ọmọ gbà lọ́wọ́ rẹ̀ kò tí ì mọ̀. bákan náà wà ní sọ́yìn mùsùlùmí anẹ́sàn lọ́wọ́ àlẹ́ wọ̀ sẹ́dọ̀mọ̀ ni man alaba àlàyé mi ni bá búra lórí nǹkan kan kò ní í ṣe fara àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ mi hà ọwọ́ adigun pé wọn ò ṣe kíní o ìlò bí ìlò òwe jù o ìtòwò ti lóun ò ní ṣe tóun ti búra àdẹ́bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́kẹ́ àmì ẹ̀mí yìí ìgbẹ́ kó ṣe kà fara tá a ti sọ̀rọ̀ wọ́n tánà ìbúra tó búra wàlíyà falẹ̀ lẹ́nu ìwọ àkàyè kó o ṣe tó bí ìlò òwe o ìmì ò ṣe ẹni pé àdìsí sámúra ni kó ṣe bínú kọ́ wá ṣe kà fara. Hmm àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ó ṣe kàfàrà ó ṣe jìnnú nígbà tí ṣe yà fún abẹ́sà ni tọ́ba jẹ́ pé tá a fẹ́ kó o ṣe ní ìsinyìí lápèjúwe bùkátà ní ìsìn wọn gbọ́rọ̀ wà àbí wọ́n fẹ́ kọ́ ọ̀dá sí àbí tó ti lónìí ìsìn wọn wọ́n tó kókó ẹ̀jẹ̀ ìsàrà ẹ̀jẹ̀ ìgbà àwọn ẹjọ́ mẹ́ta tá àdíjọ́ bọ́ bá fi kọ́ bá fi ìjọ́ mẹ́wàá bọ́ aláìní kan tẹ́ wá padà wá ṣé kí ni òun ìsìn kọ́ wá mọ̀ ṣe bàbá aláìní wọ̀rẹ́ yìí tàbí ìtọ́jẹ́ tó sì láǹfààní àti kọ́kọ́ sí kàfàárà kò tó ṣe inú kọ́kọ́ sí kàfàárà rẹ̀ kó tó ní pé wọ́n ṣe gbogbo èyí ìwé ìbáàdì eléyìí yẹn wá pé ọ̀rọ̀ náà ọba ti sọ mí pé látẹ̀dá ló wá ọgbọ̀tẹ̀ ní àìmọ̀rí kù ẹ má lè kí ìbúra tẹ́ ẹ ti búra ẹ ti kọ́kọ́ ọlọ́wọ́ bá búra kọ́tẹ́ ni ó jẹ́ gàdá yín láti yí albir òun náà ní ṣíṣe tọ́lọ̀ wọn bá ṣe aláṣẹ iṣẹ́ ládàá ẹ má jọ jẹ ní ọ̀pọ̀ dínà yín láti ṣiṣẹ́ tọ́lẹ̀ ìpayọ̀ lọ wọ́n tún sì lè kú bẹ́ẹ̀ yẹn ẹ má jọ jẹ sábàbí ntẹ́ ìsìnkiri o tẹ́ ẹ̀ ti ní sàtúnṣe láàrin àwọn èèyàn kẹ́ ẹ̀ kò sì ṣàpèjúwe bí ọdún tí búra pé ní ìdásọ́rọ̀ wọn mọ́ mọ́jú sùn ọ̀ ọ̀rọ̀ wọn sàn sí sí èmi ń bẹ̀ kó tó búra pẹ̀lú òní dá sí máa ẹgbẹ́ ọjọ́ wọn lọ gòmí mọ́tò oṣù ọmọ bùra torí kó oore pọ̀ níbi kó ṣàtúnṣe láàrin àwọn èèyàn oore pọ̀ níbi kó ṣàtúnṣe láàrin àwọn èèyàn àníṣọ́nù láwọn àtọ́ àyìnbó wá pé ọ̀ní kọ́ àyípadà ìgbélẹ̀ lórí yé na tẹ́tà ló fà á sùn tó bá yẹn tẹ́ ẹ bá rí apá méjì agbọ méjì láàrin mùsùlùmí ìjọyà àtijọ́ yìí wọ́n bára wọn jà ẹ̀yin ìwọ má dá sí wọ́n gbé lẹ́yìn ẹ̀ nípa fẹ́ẹ̀mì kan ni wọ́n ṣàtúnṣe láàrin. wọ́n lọ lọ́wọ́ sọ fún ọlọ́run tó rárí pé láàfẹ́ àti kẹ̀kí ní nígbà tí wàá mọ̀ ńlá àmọ̀ràn bí sọ́dà pàtì àwọn màáwùbí àwọn ìsìlá ìbẹ̀nà náà ọmọ yẹn pa àgbáyé kan tó bá àmọ̀ bá ìtọ́wọ́pọ̀ nù rẹ̀ kò sórí bẹ̀. ọ̀pọ̀ nù bí ẹ̀dá wá ẹ̀dá afẹ́ sọ̀rọ̀ afẹ́ ṣe mítì kan. kò sórí lọ́pọ̀ rẹ̀ ńlá ọlọ́ba ní àbínú àwọn àyè díẹ̀. ńlá máa ń àmọ̀ ìsọdàpà. àyàfi bí wọ́n ti jókòó tí wọ́n ń para wọn láti ẹ̀dá wọn ṣe sàrà. báwo la ti fẹ́ àwọn ẹtí wọn ò nílò báwo la ti fẹ́ dáwọ́ sọ fún lágbájá báwo la ṣe fẹ́ sàánú lágbájá ètò ọmọ àdókò sí rẹ̀ a màrún ni àdíṣẹ́ ládàá ni àdókò tó tó kó láti ṣe ètò ilé ẹjọ́ o báwo láti ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa o báwo láti ṣe dáwọ́ ẹjọ́ ọkọ̀ wa lálùkọ́lá ni o ìtọ́sàdọ́mọsẹ̀ rí kí ni wọ́n sùn ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ọ̀bá wa ní nínú àwọn àdókò tó ní isla nú out islam ìgbẹ̀rẹ̀ náà ìjókòó tá a jó tá a fẹ́ tó àárín àwọn èèyàn tí a fẹ́ sàkóso láàrin àwọn èèyàn. àdẹ́sọ̀rọ̀ bá wà ní ìwọ̀sẹ̀lẹ̀ wọ́n sọ fún wa pé kó ọ̀sà tó ṣe láàrin ẹ̀mí èèyàn méjì tí wọ́n gbọ́ra wọn yé sọ́dà kan ó sì sára. mo rí báwọn èèyàn méjì ó kú díẹ̀ káàtó ọjà sàárín wọn ọ̀sà tó ṣe sára àdùsẹ̀ ọlọ́ba wa sọ pé áfíìsì náà ìbẹ̀rẹ̀ náà àbí dókòtà dókòpá ẹ̀sà kò sí láàrin àwọn èèyàn ọlọ́ba ni wọ́n máa ń yẹ̀pà àlùbáríkà ẹni tó bá wá ṣe àtúnṣe tó dá sí tó dá sáàrin àwọn èèyàn torí kí ló fi dá sí wọ́n yẹ̀pà àlùbáríkà ti rá àwọn ìgbà ti dá ó ṣe léyìn torí pé ìwà ìwà ìwọ́n náà lọ ọ̀tọ́ ọlọ́kọ́ bọ́ọ̀lọ́wọ́ ẹ̀ nìkan ọ̀dá sí pé báwọn bá parí wọ́n lè sọ ẹ̀rá ẹ̀rá bẹ́ẹ̀ ló di ẹ̀rá arákùnrin rẹ̀ bá wọn lóbi kí sí ló lọ́dá sí ọ̀dá sí nítorí òun wà lórí ọ̀rọ̀ inú ó di pé tọrọ bá dá sáàrin àwọn èèyàn gbà ní wọ́n fò sí wọ̀ ó sì sùn lókè tó lè ju ọ̀rọ̀ wọn fi dá sí wọ́n dá lórí sọ́nà ní ọba ti dá sẹ́rẹ́ ẹnu tó sì wọ̀ gbà bá rúrọ̀ wọ́n sì lórí ìtọ́ náà. ìyá ẹtú gbélé ẹtú ti dé tá a pé ìta sọ fún yín bá ń jà. ìyá sì sùn yóò ṣe ń torí tiẹ̀ ṣé ti rà àwọn ọ̀rọ̀ ti gbà wọ́n bá yọ̀ ọ̀nà ọlọ́ọ̀ni. ọlọ́run gbogbo ẹtọ́ báyìí ní ìsàtúnṣe àti inú àwọn ṣẹ́ni ti kàkà alákọ̀ọ́ nítorí pé wọ́n bá yọ̀ ọ̀nà ọlọ́ọ̀ àdéhùn ọlọ́run ọba ní pé àsọ́nà ní ti di àdúrà àfihàn ọlọ́run ọba ni mo sí àdéhùn tí wọ́n kò ọlọ́run nìkan lọ́pọ̀ ẹ̀sán sí tóbi tó mọ́wàá àti torí pé o ti búra kó ní ìdásímọ́ kọ́ pàdánù ẹ̀sán tó tóbi ìdáyà ọlọ́pọ̀ bá ní ní wọ́n gbogbo ń jẹ́ lọ́lọ́wọ́ bá bọ́ ọlọ́wọ́ bá dé má jẹ́ òsì nítorí ìdílé ọlọ́wọ́ bá wọn ní nígbàgbà mo ti á búra pé ní ṣe ìdàwíjà rẹ mọ́jọ dáwíjà rẹ mọ́jọ dáwíjà rẹ gbìyànjú kọ́ ọ pa ìbúra rẹ pẹ̀lú kàfàrà tọ́ ọ bá parẹ́ pẹ̀lú kàfàrà kọ́ ọ wá ṣe oore torí kí àdókò dáadáa lórí àìdásí rẹ ládàbí lọ́gbà jama àìdásí rẹ ládàbí lọ́gbà ìdí ní ìta kura nìyí ní àhà ètò ti búra kó ní ti tọ́ wá rí pé à ah, ètò bí lóore búra ní ti gbà ládàtọ̀ pọ̀ ṣé kàfàrà kò dá sí ṣé kàfàrà kò sì kí ni o kò dá sí kó o sì nǹkan ládà o kó o ṣiṣẹ́ rẹ o kó o lè bá a rí ládàá torí kò tí ì mọ́sẹ́ wo ló sì tọ́lọ̀ ọwọ́ bá lọ́wọ́ ọlọ́wọ́ bá yẹ kọ́lá ni. لا يؤاخذكم الله الأرض في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم الله عليه وسلم لا يؤاخذكم الله باللغو في أيمانكم الله kò ní mú yín pẹ̀lú táǹpé ní aláwòrán àìmáàdì ìbúra tá a lè pè ní ìbúra tí ọ̀tọ̀ kan wá jáde tá a máa mọ̀ búra lórí tí ì sí bẹ́ẹ̀. Ilé ní àláwọ̀ ní àìmáà. Àwọn afọ́nifẹ̀sì ní inú ìbúra táà ń pè ní àdáwọ̀ ní àìmáà tọ́lọ̀ wo ní tìtorí rẹ̀ mú wa tí ò ní pẹ̀sẹ̀ ẹlẹ́kùn wa lórí rẹ̀ wọ́n náà làwọn àbúrò àkàtọ́ jẹ́ pé ahọ́n wa ló ti bá a sáábà ó ti mọ́ wa lẹ́nu wà láìtàláì àìbẹ́kọ̀ tí wọ́n bá ti sọ̀tẹ̀ wà láìtàláì eléyìí ọkàn mọ̀ wa lẹ́nu bọ́dà ẹ̀lòmí ń bá wọn bá sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ó sì búra yóò ní èmi gbogbo ọwọ́ tá a wà bẹ̀rẹ̀ agbọ́tò ṣe wà o ṣé ló ti ṣe wà sí

téèyàn bá kúra arú bẹ́ẹ̀ ọlọ́wọ́ kò ní ṣe kí o ọlọ́wọ́ kò ní ṣe kí mú ṣùgbọ́n ètò ọlọ́wọ́ bó ti torí rẹ̀ mú wa ètò tọkàn rẹ̀ wá ètò tọkàn rẹ̀ wá ọmọ ìtọ́ ìsọ wà nù olóògùn sọ olóògùn búra ilé ọ̀la ń sọ̀rọ̀ ilé alákọ̀ọ́kọ́ ojú àkọ́kọ́ ti lọ́kùn sí àìmánu ìbúra ta abúlé tara kọ́kà ti máa lẹ́nu. ìbúra ẹlẹ́ẹ̀kejì lẹ́kọ̀ọ́dẹ́gbọ́n òun náà wà nù lọ́kùn sí àìmánu tọ́lọ̀ ọkọ̀ ní tìtúrí rẹ̀ mú wa. òun náà ní ká búra lórí ìkànnì táwa ọ̀rẹ́ yìí dẹ́rù ti níwájú ọlọ́run ló pé bẹ́ẹ̀ ni ó ti wá búra lé lórí lẹ́yìn ọ̀rẹ́ ni ọba yìí sì kàmí àsìkèsè tó búra àsìkèsè tó búra nínú nílẹ̀ ní bẹ́ẹ̀ kése bẹ́ẹ̀ lù tí ní a máa ṣẹlẹ̀ ń balẹ̀ yóò bọ̀ lójú lọ́dọ̀ ọ̀tọ̀ gbọ́dọ̀ gbòòrò ìwà láìta láì lẹ̀ nígbà ọ̀yá akẹ́kọ̀ọ́ fẹ́rẹ́ àbájá nígbà tí bẹ́ẹ̀ ní kó ló di àṣì eré náà wà ní lọ́sùn ìka ìmọ̀ ọlọ́run ò ní tìtorí rẹ̀ ọlọ́run ò ní tìtorí rẹ̀ náà ẹlẹ́gbẹ̀ta nínú táwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ lábẹ́ ànáwó fi àìmáà lẹ́yìn òbúra lórí ìgbàgbà ó ti wá gbàgbé tó kò ti búra kọ́ wá sí ó ti búra kọ́ wà láàyè ìgbésẹ̀ báyìí nígbà ọ̀nà gbóná nígbà níbi lẹ́yìn ọ̀rẹ́ òyìnbó wáyá tó fẹ́ kò fẹ́ ọlẹ́kùn náà padà sínú àgbà ó sì ti gbàgbé kò búra ọba bẹ̀rẹ̀ sí ṣe lórí òun yìí sí ẹnìjọba ń ta ìyá alágbádá ẹ ti gbàgbé pé ẹ ti pé wà láìka láìka pàtàkùrá ní bùrá pé ẹ mà ní í o sínú nǹkan ọmọ ara létí ra létí ra létí owó tó ọmọ ẹni àpò ní wà sí báyìí ọtún wà lọ lọ́dún kìlá ìmá ọlọ́ọ̀bá yá bì ẹ wà lọ lọ́dún ìlú àtọ́kọ̀ ọlọ́ọ̀bá yá bì bákan náà inú tọ́wá ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ìtìjẹ́lẹ́wò ní alman ẹ̀bà ọ̀rọ̀ alátọ́lá bí láì ní abbas wọ́n ní inú lẹ́wò ní alman ọ̀nà ìgbúra tẹ́yẹ̀ gbúra nígbà tí ó bí ṣàgbé tẹ́yẹ̀ bá bínú tí ó bá bí ẹ̀dáyè kan láákàá anábìlẹ̀ sọ́dọ̀ kì í sì lò tí tó bá tíyàn láyè fún àṣekáàlù òsìgbà àlákà ẹ̀ jíjẹ́ ìlérò kó lè sí yóò sí nígbà tó bá di wà láyé jẹ́ ìlérò kó lè sí in fact nígbà tó bá di ọdún nìkan tọ́lọ̀ bá ti tẹ́lẹ̀ kọ́wọ́ ara já ṣe tẹ̀lẹ̀ rẹ̀kọ́ọ̀dù rẹ̀ nígbà ara rẹ̀ bá balẹ̀ sọ́jú ó sì kọ́kọ́ kó mi mọ̀ ìwádìí bá tí ìrìnàmọ́ á ya kìnnìkan báyìí inú náà lọ fà á. ẹ̀bà ọ̀rọ̀ alátọ̀dá tó láì ní abbas ni alágbèdì kamal ó náà ní ìbúra téèyàn búra ń bá àrùn bí. yóò ṣe pé lọ́pọ̀ ìwé lásán inú bí dé bí pé kò sí ìmọ̀lá ká ẹ̀. lẹ́yìn ọ̀rẹ́ ìjọba sọ pé ọmọ búra yóò lè di yẹn gan. gbogbo ilé wà ló ti ọlọ́run ọba ti ṣe ní rọrùn fún wa tó ti ṣe ìyẹ̀kùn fún wa tó ti yára fèrè wa. mo ti bẹ́ẹ̀ afẹ́ ká sọ́jú ni o akẹ́kọ̀ọ́ sọ ìbúra akẹ́kọ̀ọ́ sọ àwọn wa níbi ìbúra torí pé irun tá a padà búra tí ó padà jíṣẹ́ fún wa èmi wọ́n ti sọ ní ìsìn torí pé lọ́lọ́ bá sọ mí pé wọn láti ìwà àfihàn ìmá kásábà tó lóhùn èyí tọ́lọ̀ wọn ó mú ní lórí rẹ̀ ọ̀nà ni ohun tí ọkàn yín tọ́ mọ̀ọ́mọ̀ ẹ máa máa búra lórí ilẹ̀ ilé ọlọ́run mú mi nípa rẹ̀ ọmọ àmà sọ wà láyé ní ṣe tọ́ ọba ilé ṣe kò ti ṣẹlọ ìdí ó mọ ọkọ ń bẹ̀ ọ náà ní kò ṣe kàfàrà àti ti ká lọ ayàtò síwájú pé kó o ṣe kàfàrà mọ́rò kó ti jẹun inú ló fi lóore jù fún ọkọ ọmọ bá pàdánù orí tọ́pọ̀ ọmọ bá pàdánù ìwà láyé kúkú ti búra tó kìí sí kọ́nà gba mi àwọn ìṣẹ̀lẹ̀ láàrin àwọn olùkọ́ ní ìjọ méjì ìjọ mẹ́rin ìfẹ́ tọ́lá kan ní ilé ẹ̀kọ́ kan ní ìdápọ̀ rẹ̀ kọ́ máa ń pè é títà ní ọba abámilé làárọ̀ ó ní òun sì kẹta tí òun ló fún òun àgbé ó kí ló dé ọlọ́run bá wọn ọmọ kíláàsì lásà ẹ̀mẹ́ntì òun sì fún ọdẹ ìlà ìjọ títí ìjọba ẹ̀ kó bá lọ ní ìdíje òun ti jẹ́ méjì jọ́lẹ̀ tán ó dúró lọ́fíìsì dùn lọ́lẹ́ tó kọ́ ọmọ wa sọ méjì nígbà tó ti wá parí lẹ́yìn ìjọ kejì àti ìjọ kẹta tó ń sẹ̀sí fẹ́ parí máàkì inú ìlà àwọn kan máa ń gbọ̀n bọ̀ wọ́n bá mú àṣà lẹ́jù wa wọ́n bá ẹ máa lọ wọ́n bá lọ́dún tí mò ẹ tó fẹ́ wá tó pọ̀ káàdì wọn máa wọ́n bá ní wọ́n máa lọ wọ́n bá sá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ ọmọ oníbẹ̀rẹ̀ yẹn máa lọ wọ́n bá lọ pé ọ̀kan náà àwọn lẹ́kítọ́rà ń gbẹ́fọ́ kọ́ akéde àti wọ́n tó ìgbà kó náà mú àti alábàárà mọ́ òun lọ. nígbà àwọn dé onígbòsí àkùnwọ̀n ni hàn ẹ̀tọ́ lẹ́fẹ́ tó wù kú wà láìta láyẹ̀ ìka yorùbá rẹ̀. ẹ máa lọ nígbà wọn ti ọba lọ ọba bá mi lé pé wọ́n tó lọ òun tó lọ pọ̀pù tó àwọn òbí kẹta wọ́n ti náwó lẹ́fẹ̀ẹ́ lé àwọn tó lọ padà ọlọ́dún tí mọ̀ ọ̀pá yìí olóòwò wá tó lọ pé káì kọ́ wọ́n sáré àwọn ọmọ ẹ̀ òun sì ti búra fún òun sì wọ́n kọ́ nílé rẹ̀ tí kò búra sọ ọmọ ọmọ ìwọ ni wà láàyè gba ọkọ̀ kan ní wá kó búra pé wọ́n sì ká ìwọ̀n wọ́n ti búra bákan méjì inú kọ́ dárí tí wọ́n kò sì kàfàrà wọn ò bá láàdá wá lò lọ. tàbí kò sì dúró lórí tó ti dúró lé lórí kọ̀ pàdánù lára. àwọn àṣọ yìí kọ́ ìgbìmọ̀ lára yìí máa ń padà. àwọn àṣọ yìí kọ́ tó. olùwọ́ fúnlá ọ̀gá náà lè ní sọ fún ọ wọ́n ti fàfárà wọ́n padà mọ́ wọ́n ti fàfárà wọ́n fà aláìní wọ́n ti wọ́n máa yìí wọn mú ládàá àti ẹ̀rí wọn mọ̀nà tí wọ́n ṣe fún un. èyí tí wọ́n dé rẹ̀ wọ́n tó ní pé bí wọ́n kárí ọba kí ló lé pọ̀ sálárì ni ò lé pọ̀ sì bá ládàá tó àní tó wá lè rè rẹ̀. gbogbo ẹlẹ́ mẹ́nu àdáwò ti kà ìmáà ọlọ́ọ̀bá ni wàlá kì í bá tòró mu. ṣùgbọ́n lára tí ọlọ́wọ́ bó mú yín lé lórí òun náà ní tọ́tọ̀ kan yín wá ẹ̀ máa má búra rẹ̀ ọlọ́pọ̀ balẹ̀ fọlá ní wọn láàbù mọ̀kúrù àyè àwọn àgbàgbà ọlọ́pọ̀ balẹ̀ fọlá ọjẹ́ ọba aláforíjì ọmọ oníṣùúrù gbígbẹ yóò forí dín yóò sì sùúrù lórí jẹ títí láti ẹyẹ láti tọrọ ọba yìí bó ti lè wó tóbi tó padà sọdọ ọlọpọ ọrọ náà bàrẹ ọlọpàá bá ti tẹ láti forí dín yìí àwọn àṣìṣe tó ti ṣe tó kọ̀ látara kò búra látara kò búra látara kò búra ọlọ́wọ́ bá ti fẹ́ láti yá pé ọlọ́wọ́ ó sì ṣe sùúrù pẹ̀lú lábẹ́ ọlọ́wọ́ bá jẹ́ ọ̀fúrú àyè ọ̀pọ̀ ọ̀pọ̀ láfúréjì oníṣòwò ìjẹ́ wá sí fún wọn náà tó búra lórí ìwọ náà lẹ́yìn ìdáríjì ìwọ náà lẹ́yìn sùúrù tó ọba fẹ́jú bọ̀ kúrú àlímù kọ́ tọ́lọ̀ ọba kọ́ sẹ lórí ìdí ẹ̀ náà ìwọ náà fẹ́ fọ́lọ̀ ọwọ́ yá sí rẹ lórí ìtòsí ìwọ náà fẹ́ fọ́lọ̀ ọwọ́ ṣe sùúrù pẹ̀lú rẹ ọlọ́ọ̀bá ṣe ń ṣe sùúrù pẹ̀lú wa. alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán náà ni kò sẹ́ tó ṣe sùúrù tọ̀lọ̀ ipe ká sọ̀rọ̀ ẹ̀gbin ká fi kàn yà ó sì ṣe sùúrù kò sẹ́ tó ṣe sùúrù tọ̀lọ̀ àdébísọ̀lọ́lá àdébísọ̀lá ní ibi wọ́n ti ń sọ gbọ́dọ̀ wọn bá bímọ gbọ́dọ̀ ń tọ́jẹ́ pé gbogbo wọn bá sọ gbọ́dọ̀ wọn bá lọ́mọ alukuraani bi yaa ko ka taa di sama waati na bi ba ka jɛ ko a ko ta e musulma ni waati a daa o de ma ma ni waati sama bɛɛ ni paya ilẹ̀ bɛɛ ni paya gbogbo wọn bá sọ gbọ́dọ̀ lọ́mọ ibi tí sábà máa bí nìkan ṣùgbọ́n tó ti bí àwọn ti máa ṣe pé àwọn ẹni kó sì jókòó bí kan wọ́n sì máa sọ pé ọlọ́wọ́n bá bímọ ọlọ́wọ́n bá lọ́mọ ọlọ́wọ́n kó sì ṣe sùúrù wọ̀yọ̀ zókò mú wọ̀yọ̀ àfihàn ọlọ́wọ́n tó tún fún wa láti kí ó sì fún wa lálàáfíà ẹ wò sùúrù ọ̀nà yóò sì ṣe pẹ̀lú sùúrù pẹ̀lú wọn lórí bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́wọ́n bá bùkún wọn ìdí ni ò nínú súrẹ́tì lóòrùn ọlọ́ọ̀bá sọ tọ́sẹ̀lẹ̀ láàrin àbúgbọ́kẹ̀ lọ́dẹ̀ máa tààrà àmì àtọ̀kánú àwọn ọmọ tí bẹ lábẹ́ ẹ̀ mọ́tò àkọlù múlátàkà nígbà táwọn mùnábìkì tí a mọ́ pé mùnábìkì máa ó ju ìyà mùnádìbò ẹ̀dọ̀ kírun náà ni ẹ̀dọ̀ gbàwẹ̀ náà ni wọ́n dẹ̀gbọ̀ dàdá àbùkù orí náà ni yóò sì máa gbé ọ lẹ́sẹ̀ yóò sì máa kó lẹ́sìn rẹ̀ àwọn mùnádìbò wọ́n bá délé àjọ sọ̀rọ̀ bá wà lẹ́yìn ọ̀sán àmọ̀tí tọ́sẹ̀ àdéṣò gift lákùrá ní pé lákùrá ní sọ fún wa ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n hù láti bá ìyàwó àlẹ́ sọ̀rọ̀ bá ààrẹ sọ̀rọ̀ ààrẹ láti bá ló kọjẹ́ láti bá láti bí jẹ. àlọ́sọ láti sílẹ̀ wọlé ní àgbò ní sókí. nígbà wọn ti tán wọn sọ bí kan ni wọn ti sinmi táwọn lọ láti báyìí láti báyìí. kí ni bí ilé tí wọ́n bí búkàtù ọmọ ẹgbẹ́ sẹ́yìn ìrà fún ìjọba ṣiṣẹ́ fáwọn obìnrin ni bí àràbà wọn bá wọn pọ̀ láyé tẹ́lẹ̀ mi lọ ti ṣe obìnrin lọ́wọ́ àdúgbò bẹ́ẹ̀ tẹ́ bá ti lọ́kẹ́ nípa obìnrin lọ́wọ́ àmì bí wọ́n mọ̀ lọ. nígbà tí mo tún ti wọ́n lọ ìyáńlá wa àìṣà kò sí lórí ràkúnmí òun ti ra jáde kọ́fẹ́sì kankan àsìkò tí wọ́n bá dìde wọn padà ẹni tí bàrà fún mi òun òfurá tó kò sẹ́ni kankan mẹ́ àwọn bá gbé ràkúnmí wọn bá lọ. wọ́n ti wá lọ fáá àìsà bá jáde tó bá rí pé gbogbo jama ti lọ kò sẹ́ni bàbá tó kú mọ̀ síra máa sáré fẹ́lẹ̀ wọ̀ ní kó ló ti bẹ́sẹ̀ kọ́ bá jókòó nínú ọjọ́ kádà wọ́n lọ tọ́kọ̀ kó wọ́n lọ wá sí ní sí nìyí. ní báwọn ọmọ ogun ṣe ṣe nǹkan wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ kí ó kọ́ ọ̀rẹ́ náà kọ́dà àwọn gbọ́dọ̀ náà ṣe náà wọn fẹ́ máa ṣe ṣe tí wọ́n bá ń lọ ibì kan àwọn ọkọ̀ tí kọ́kọ́ wà wájú tí wọ́n máa lọ bẹ̀rẹ̀ wò kí ní sẹ́wọ̀n káwọn tó máa mọ̀ kí kọ́ mọ́ ẹ̀gbọ́n ẹ wá fẹ́ ẹ̀gbọ́n mọ́ ẹnìkan ti kọ́kọ́ tí mú wọn sí gínà tí ń sẹ́wọ̀n. bákan náà ẹnìkú sì wà lẹ́yìn lọ́n tí mo kí ní bọ̀ yálà lẹ́yìn ti ṣe sọ́dọ̀ àdìsẹ́ ẹnìkan tí wọ́n ti sẹ́yìn òun bọ̀ kíkọ́ kọ́ máa fún ọ̀gbà tó kẹta tí ó sì tí ó jẹ́ ìdààmú fáwọn tí wọ́n wà wájú ó sì ní ọba rí ìyàlá àìsà àìsà tí wọ́n tó sọ ìdáhùn kalẹ̀ pé káwọn ọmọ ojú gbà ní ọjà nìyẹn lọ́gbọ́n ní kó tó dìgbà ó ní bó ṣe ní ó ní mo fi ọlọ́wọ́ bàbúrà kọ sọ kẹ́límà sí i bó ṣe ní mo ti kura pé nǹkan ṣẹlẹ̀ ní ibi á wọ́n ti gbàgbé arábìnrin yìí sí ó sì ra sọ̀kalẹ̀ lórí ìràkúnmí rẹ̀ ó sì súnmọ́ wájú gbogbo wà ó sì pa ràkúnmí lọlẹ̀ ràkúnmí gba ara bá tẹ̀mí náà ti agbábọ̀ èyí ti jẹ́ pé kí n wò ó ní ọba wò ọba sì gbé ní olùmọ̀dínà tọ́lá lẹ́yìn padà lọ sí olùmọ̀dínà ó ní gbàrà tá a wọ mọ̀dínà ààrẹ tọ́lọ̀ ọba fi fìtínà wa tí wọ́n kọ́ ìwà ọ̀rùn náà bí wọ́n ṣe ń gbé ẹwọ ilé pẹ̀lú ìyàwó ànàbí ah, ọlọ́run lọ́mọ tí wọ́n ti dánwò wọ́n ti káká ní ìgboro nàìjíríà ah! tí ẹ bá ní tí ẹ kọ́kọ́ lọ tí wọ́n bá fẹ́ parọ́ mọ́ ẹ̀yà tí wọ́n tètè jò kò ní ìdí kànáfúrú kò ní ìdí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹni tó lè dá ọ̀rọ̀ ńlẹ̀ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó é ṣe àwọn ogun ẹjọ́ àwọn ìpọ́tù yóò yọ yóò ṣe sí kú. ẹjọ́ ìpọ́tù wọn sọ pé ah! àwọn ọlọ́run ni tí wọ́n bá bí ìgbà tán wà bẹ́ẹ̀. adébí ató ọ̀rọ̀ bá tẹ́ka àgbègbè bí ẹ̀ pé a ìyà ti ṣe ìbàjẹ́ pẹ̀lú arákùnrin òbí lásìkò débi pé ìdààmú sì bá ń yẹ ní sọ̀rọ̀ bá wà ìdààmú bá ń yẹ ní sọ̀rọ̀ bá wà wọ́n bá lọ. nígbà wọn débẹ̀ àìsàn padà sílé èrò ti tàkà nù ògbó yorùbá lọ́wọ́ àti ti dìdì àìsàn ọmọ kankan nígbà tí ẹ̀mí rẹ̀ nulẹ̀ ìròyìn ti kàdé sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ àti lórí lọ bá àìsàn pé gbọ́ àìsàn kù lọ bẹ̀ lẹ́yìn sáadà ní kúkú ó lójú ẹ̀ lónìí. nípa ọ̀ya Annabi sallallahu alaihi wasallam wá sí Aisha. Ó lè rí Aisha mú rẹ̀. Báwọn ló lè mú. Báwọn ló lè mú. Ọba ló lè mú. Lọ́yìn ìwà kò sí ẹ̀kú mọ̀ kẹ́kẹ́ sí ẹ̀kú sáwọn lọ sí nílé náà. Ilé ìwà ní sùúrù kan dágbà tó bá wọ́n kọ́lẹ̀ kì í sì náà fẹ́ kí ọkọ̀kọ̀ lọ lé wọn tí làákà ìjẹ́ lọ kọ́kọ́ wáyé kára àti ẹ̀rẹ́ tí ń gbọ́dọ̀ kọ́kọ́ báyìí kọ́ wa tó tó ronú ìgbésẹ̀ tó gbé lẹ́bi ni wọ́n lọ lé ọba lọ. Wúwo dé ní ti ní kọ́kọ́ máa wálẹ̀. Wọ́n lé abubakar wa pe aisha ne da aisha nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ti lọ bàbá kò sọ fún mi aisha ni ọba mi lẹrù ọdí ẹ̀ka ipò wa ipò ṣùgbọ́n kò wá sí tó bá mi lọ́kẹ̀dẹ̀ tó tí bá mi sọ kí ni bàbá rẹ sọ ó ní aisha mo fi ọlọ́run bá mi lọ kó tọ̀n ó lè lọ bá o ẹ̀rù kí bàbá mi tí wọ́n ṣe ẹ̀rọ kó sí ìṣe kó rí bẹ́ẹ̀ ó ní mo sì gbọ́ ẹ̀kú ó ní mo sì gbọ́ ẹ̀kú èmi ọlọ́run gbé lè lọ já wọ́n sáwà bẹ́ẹ̀ ọlọ́run wà ní ìṣọ́lá ó níbi tí ìṣọ́lá rẹ̀ ọlọ́run wá pàmẹ́ bí ọlọ́run kọ̀ọ̀kan pàmẹ́ ìṣọ́lá rẹ̀ ọlọ́run wá ilé kúkàlùkù sàn gbé díẹ̀ kálukú náà béèrè ìgbà náà lọ́nà bá tó sọ àyà àyà mẹ́wàá lórí ara wọn lọ́nà bá sọ àti tó kó àyíṣà àyà mẹ́wàá lórí ara wọn ọlọ́run bá sọ àti lórí ara wọn tó kó àyíṣà ọlọ́run bá sọ ọkọ̀ bẹ́ẹ̀ lọ́ba wọn náà àtẹ̀tọ́ barajọ wọn náà ó lẹ́kọ̀ọ́ ká yẹ ká pọ̀ bẹ́ẹ̀ ní sọ́kì nínú ká tó kọ́ tó ti lọ ṣùgbọ́n ní tọ́lọ̀ bá ti bá wa wíbẹ̀ ó ní gbogbo àwọn ẹni tó jẹ́ pé ìwà àbàdà ní tí ọ̀dà nínú ọ̀húnà tí wọ́n tán ká láwùjọ ọlọ́ba ìyà tó le látọ̀dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ti wọ̀ tí a sì máa ń pè mímọ jẹ́ mímọ dùn sọ ọkọ ni tó jẹ́ ìbàdí tí ń sọ fún ọ ní ìgbà ẹni wọn àmọ́jọ ọba ni ó ṣèbàjẹ́ bọ́wọ́ délé bí ọ̀bọ̀ yóò tó gbọ́ ọ̀la o nǹkan kan wọ́n fẹ́ sọ fún ọ. ọlọ́ba gbogbo àwọn tó ní ìjì ọ̀dà tó ṣẹlẹ̀ láwùjọ làwọn máa kàkà. ìní máa ń wọ̀ kí wọ́n sọ ká kí wọ́n gbèròyìn rẹ̀. ọlọ́run bá ní ìyá ẹlẹ́ta ilé ìlú rẹ̀ ti wọ̀. aláwọ̀kọ́ ni inú tá a kọ́ nínú àyà nínú àwọn àyà kọ̀ọ̀lá ní ẹ̀rí bá fi sọ ẹ̀. ọlọ́ọ̀bọ̀ bá ní kí ọlá ni wọ́n sọ fún wa pé kí ló dé ń bá wọn sọ kankan tó jọ bẹ́ẹ̀ wọ́n nà mú mi lónà wọ́n mú mi láti di àǹfóṣì mi kẹ́rà ọ̀ọ́dún wọ́n nà mú mi wọ́n mú mi láti di kẹ́rà wọ́n kọ́ lọ́dà tí ó kún un bí àdúgbò jọ bẹ́ẹ̀ wọ́n kọ́ fún balẹ̀ jọ lá kí ló dé gbà tó ọgbọ́ irú ìjẹ òun ṣe dúró láàárẹ̀ láàrin àwọn náà kí wọ́n wọ́n lórí káì wọ́n bá dé mi wọ́n fi wẹ́ ìgbà ṣe ń gbà káfí wá ní ọmọ ìgbà kárùn ún wọ́n bá dúró láàárẹ̀ inú ìjọ para rẹ̀ lẹ́nu náà ní ọmọ ẹni ọmọ káàkiri wọn láyé lè ẹgbẹ́ mi kàkà ibi tá a lọ tó dákú kíso ìwà ní wá ní sókè abubakar nígbà tó lọ bá wa sọ àwọn aya ìkàlẹ̀ tó pọ̀ wọn mọ́ ọlọ́run bá lóun sí bẹ́ẹ̀ láti àṣàbò ìṣàrò ọ̀nà ẹ mọ́ rò pé ìròyìn tó tàn káwọn ẹ̀yà ara alẹ́ abubakar ẹ mọ́ rò pé àbúrú lọ jẹ fún yín gbọ́dún ọ̀fẹ́ ìròyìn lọ́kọ̀ oore lọ́jẹ̀ ọ̀nà ọlọ́gbàdúró ọlọ́fẹ́ sọ àyà àwọn àyà kankalẹ̀ tí wọ́n mọ kà lórí yíjáde káàdì ìgbé títẹ̀lẹ̀ wọn bá sẹlẹ̀ ọlọ́run ní sọ àyà ọ̀sà tí ojúmọ́ wọn bá ka àyà náà àwọn ní bá rí ìlọ́ba tí lọ́ba tó lọ́ba ilẹ̀ bẹ́ẹ̀ lọ́ba lọ́ba tó yọ sẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ wà lẹ́tọ́ láwọn sọ fún wa àbúgbẹ́kẹ̀rẹ́ bá ti rí òsèlè ìlú rẹ̀ wá tún ọ̀rọ̀ àdúgbẹ́ fọlọ́pọ̀ náà wọ́n nìkan ló lè fọ àwọn tẹ́lẹ̀ náà kò sẹ́ni kankan tó lè fọ àwọn kọ́dà wọ́n ní nípa wọn sọ fún aisha lórí wáyà kan nígbà alhamdulilá ọ̀nà àbáyọ ti dé ọkùnrin ti bọ̀ ọmọ tá a lọ lọ pọ́pọ̀ ọmọ olùbá nẹ̀bí bá ojú tó náà nẹ̀bí wò níjẹ̀ bá sọ lọ́wọ́ ẹ̀dùn rẹ̀ pẹ́lú pọ̀pọ̀ rẹ̀ mọ́ ọlọ́wọ́ bá wọn ló sì pọ̀ inú àwọn tẹ́lẹ̀gbà àwọn aláìní ni àbúgbẹ́ta gbà sọ́dọ̀ tọ́jú rẹ̀ tó náwó lórí òun ní sí nígbò gbogbo bùkátà rẹ̀ lọ́dọ̀ gbẹ́ta ló ti gbẹ́ ti gbé wọ́n wà àwọn wọ́n ń tan ọ̀rọ̀ ìta wọ́n wà àwọn wọ́n ń tan ọ̀rọ̀ nígbà tí sáwọn nígbà tó lọ wá sọ kalẹ̀ adúgbò ẹ̀kọ́lọ̀ wọn á fàbọ̀ sórí ìjẹ́ báyà ó gbogbo pàṣẹ ẹ̀jẹ̀ pátá sílé kán ìtúná lé ọ lórí mọ́ èmi ò tún náwó òbí lé ọ lórí mọ́ máa lọ ìwọ́n bẹ́ẹ̀ tí mo ti ṣe tẹ́lẹ̀ ọlọ́ọ̀bọ̀ fòrè sí máa lọ ọlọ́ọ̀bá ti kò ní ọlọ́ọ̀bá tó wá sọ ayà kalẹ̀ máa wùwọ́. Fàlíyà kò wà ní asọ́hùn. ni wà láyà tẹ́lẹ̀ olùfọ́sílẹ̀ ní kò ẹ̀yin tọ́lọ̀ wọn bá kẹ́ tọ́lọ̀ wọn bá dúkù ọ̀tá àti àǹtúwòrè kúrúbà ẹ má gbùrà lórí pé ẹ ní ná dúkìá ní lórí àwọn ẹni tí wọ́n jẹ́ pálá ìgbìmọ̀ tí wọ́n ní bùkátà ní pé wọ́n ti sẹ̀yìn ọlọ́ọ̀bá ní ẹni àpò ọ̀dọ̀ sọ ibi mọ́ ọ̀dọ̀ náà ọlọ́ọ̀bá ní ẹ sàbójúkò ẹ̀dá ọ̀rọ̀ bá ní aláàtù ìlú náà ẹ̀yẹ́ fẹ́ ọ̀lọ́run lọ. Sẹ́yìn ọ̀kọ́kọ́ lọ wọ dáadé yìí. Sẹ́yìn ọ̀kọ́kọ́ lọ wọ dáadé yìí. Ilé tó àwọn ọ̀pẹ nìkan ti sẹ̀sẹ̀ tó ti tó ti gbé owó ní dáadé yìí. Sẹ́yìn ọ̀kọ́kọ́ lọ wọ dáadé yìí. Ayà ìsọ̀kalẹ̀ gbà wọ́n kà fún àwọn gbọ́dọ̀ ní etí báyìí. Wọ́n lọ bá sọ ayà ìkàlẹ̀ fáyọ̀ sọ̀rọ̀ àìsàn tí ara ìdí ti àbúgbọ́tẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló ní ọyá mọ́sítà àwọn àpàdà ló lọ́rọ̀ ìdíjọ́ tẹ́kọ̀ dáríjì ní ọyá ọyá mọ́ dáríjì ilé ilé òun ẹ̀kọ́ wà lọ pé mo ti búra pé wà láì ní dáríjì yọ parí mo ti búra pé wà láì kò ní parí yọ parí lónìí ẹ̀rọ ní ọ̀sọ́ sọ̀rọ̀ náà yọ wọ́n tí wọ́n máa sọ ẹ̀rọ ló búra pé wà láì kó pọ̀ ọ̀run ọ̀pọ̀ ọ̀rọ̀ ní wùlẹ̀ ní wá sí lábùbá sọ́pọ̀ ọ̀rọ̀ kájú ìdè tí ọbẹ̀ ọ̀ ní wá sí ọbẹ̀ ọ̀ ṣe kàfàrà ní ìsọ̀rọ̀ àti bọ́lá inú o lè bá a jẹ́ ìní orin tó pọ̀ tí ọbẹ̀ ní ẹ̀wà kọ́lọ̀ wọ́sà ọmọ bá parí àti ọba ìwọ̀n fún ìtàní ọlọ́ba jẹ́ ọba aláforíjì ọgbọ́n tó ṣubú tí ọba kẹ́kọ̀ọ́ ní kí ọlọ́run bọ́ bá lókọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀yẹ́ aláforíjì ẹ̀yin náà ṣe sùúrù pẹ̀lú ẹni tó bá ṣe tí ọ̀dà pé ẹ̀yin náà ti gbọ́dọ̀ bá ṣe sùúrù pẹ̀lú wa tí wọ́n ti gbọ́dọ̀ bá ṣe sùúrù pẹ̀lú wa tàbí ọmọ bẹnu yìí. kò fẹ́ tí ọ̀sẹ̀ kù ìbáṣe kọ́lọ̀ wọn bó mu wa bí a bá gbọ́dọ̀ á ti sọ fún wa ìbáṣe kọ́lọ̀ bó mu wa látàrí ẹ̀sẹ̀ tá à ti ṣe tá a ṣe máa sábàkà alábàbí àmì ìyá wa kọ́lọ̀ bá ní kò sí ní ń sẹ̀mí kàtí ọ̀sẹ̀ kù lórí ìgbà gbogbo ẹ̀ pátá lọ́dọ̀ ọ̀bọ̀ bá ti bínú parẹ́ kí wọ́n sẹ̀. sùúrù náà lọ́dọ̀ ọ̀bá ti tẹ̀lú wa tí wọ́n á lọ sáwọ̀ ní ti sùúrù náà dára wa. ọlọ́run fún wa fún mi tí ó lè wà láyà ní àìsàn. agbègbè tó láwọn aráyà tá a ká ní wá sí àwọn àyà òjò ọmọra wọn ó sì ṣe pàtàkì. ń sọ̀rọ̀ nípa inú mùsùlùmí bàtà tí máa sábà sílẹ̀ nínú ilé ọ̀pọ̀ wa láàrin tọkọtaya kí ló bí ọkọ̀ ó búra tó wà láàyè ní ìdúsúnmọ́ wọn a máa ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ tí irú bẹ́ẹ̀ bá wá ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ṣe ní àná kí ni ìdájọ́ ọdọ́ tí irú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́la sọ̀rọ̀ nípa àbúrò ayé báyìí ọlọ́ba wa pé wọ́n mú un wa ó ṣe búra nígbà mi súnmọ́ ọmọ àbíyàwó náà lọ́pẹ̀lú kọ́ wà láàyè nígbà kò súnmọ́ mi náà kí ni ọ tẹ̀ mí ìṣáàlá àmọ̀gbọ́ ìsinmi ìṣáàlá nínú àwọn àyà àtàwọn àtàwọn ọ̀ṣẹ́ ìṣáàlá náà látàwọn jẹ́ My opinion is that those, those who decide Quran text that will download inside the Quran has the same reward as reciting the Holy Quran itself. Now, wọ́n béèrè nípa pé Quran jẹ́ ẹ̀ka ní inú irú kí àwọn àgbàkà gbàmílẹ̀ ní ìsẹ̀ fíṣàlì wá fóònù ọwọ́ wa. Àwọn mìíràn ti ní pé a lè fi Quran sí ní káàsì mọ̀ àtàmọ̀ àtàmọ̀ wọ́n á béèrè pé ṣe irúfẹ́ náà lábẹ́ ládá sí ìlú ládá kan náà láàrọ̀ ọjọ́ pẹ̀lú ètà àwọn dára wẹ́sàkà àwọn àdúgbò kò sí ìpìlẹ̀ mú gbogbo tó léwu tẹ́lẹ̀ kì í sara pípa náà wọ́n pa ìtura ìṣẹ́ láyà lòdì ní sara pípa padà wọ́n kọ́ sí ara egun ní ara ajé ní kí ni wọ́n padà kọ́ sí láyé anẹ́sọ̀rọ̀ bá wà lòdì lọ́dọ̀ kò sí pípa báyìí nítorí ipad àbí smartphone rẹ̀ fún ká alukọ̀ránì pẹ̀lú ọ̀gọ́rùn-ún ẹ̀rù ládàá fún ká alukọ̀ránì náà ní ọgbà kọ́lọ̀ ọgbà tọ́lọ́ wọn sì kàlẹ́ tó kù ní ìjọba ní ẹ̀sán rẹ̀. Bẹ̀rẹ̀ kan kí ni ìdájọ́ ìwẹ̀ tí wọ́n máa ń wẹ ọlọ́run àti wọ́n ṣe bí mọ́. Nítorí àwọn àwọn tí wọ́n wẹ ọlọ́run náà tàbí òun yóò wù ú lọ́wọ́. Tí wọ́n bá ní wọ́n jẹ́ bẹ̀rẹ̀ láyé wọ́n yóò wẹ̀ sí ìyá rẹ̀ ní ayé ẹni sọ́dọ̀ alẹ́ ní ìlú ìgbà yìí wọ́n bá ti dáre àti dáhùn lórí yìí láwọn ọ̀dọ́ ẹ̀wẹ́ ìwẹ̀ káàwẹ̀ ẹ̀kọ́sẹ̀ ìdílé gbadawo santo ọ̀rẹ́ ti wò ipò ẹ̀sìn ní ìsìlámù ìjẹ́rẹ̀ tá a bẹ̀rẹ̀ kí láǹfààní rẹ̀ ẹ̀yà wa ní ọ̀rẹ́ kí láǹfààní rẹ̀. wọ́n bí yìí àdúgbò láǹfààní abẹ́òkú ní gbóná gbóra wa láyé àhán ó ní ìkẹ̀kẹ́ tá àgbà fáǹfààní wà ní kí láǹfààní ẹ̀ náà ní èmú òní lè arákùnrin àwọn àsọ́lọ́ àlàáfíà là ń sọ ó ní tí ń gbóná dàgbé wẹ̀ à ń sọ̀rọ̀ àlàáfíà ẹ̀ tó bímọ kálá tí àrò lè bá sa ibi ó ti bímọ sáà bí wọ́n léèrè ibi ó ti bímọ lọ́sibítì tó ti bímọ kọ́ pátákìlẹ́tì kò wọ́n kọ́ gbogbo ẹ̀ tí wọ́n kọ́ sínú bẹ̀rẹ̀ pé kí a bá sì délé o ọwọ́ àwọn onígbóná ẹ̀ dúdú la ẹ̀ dábìlò ọ̀pọ̀ aláwọ̀ pọ̀ nù táwa nìkan láti mọ̀ aláwọ̀ funfun bí ma egun jẹ́ sí rè ẹ mọ̀ ló pé ìwé ìwé tó ní ìjọsí programu ọkùnrin kan wọ́n lọ́mọ rẹ̀ ó bí ìgbẹ̀lú jẹ́ twenty one point èèbó sì ni ọmọ olómi gbóná ní sókí ni pé ìtọ́lẹ̀ sọ gbogbo eré ìgbẹ́jọ má làáfíà làwọn àwọn ẹni tó ìlera sì kì í yé wa òun kó bá làáfíà àti ìdí dáadáa bí a. ọ̀rọ̀ pé ta ló ti ẹ̀mí àlè ní ìpínlẹ̀ ẹ̀mí gbóná ọ̀pọ̀ rẹ̀ wọ́n ní máa bá tí ní wọ́n ti gẹ́gẹ́ òògùn ìyàgbẹ́ tọ́jú lẹ́gbẹ́ òní ní kọ̀túrọ́mà lẹ́gbẹ́ òní ní kọ̀túrọ́mà nítorí délé lábẹ́ ètò ìlera gbajẹ́ ti pàpàrà wọn táwa gbé sábẹ́ ìṣẹ̀rí àti ṣẹ̀rí ọmọ èsì lábala méjì abala pé àlàáfíà tó jẹ́ torí pé tó lè kó bá làáfíà ní kéde tó lè bá làáfíà wà ká gbàgbọ́ yóò dáadáa kéde tó lè má làáfíà wà ní kí kó bá làáfíà ní tó sì wọ́pọ̀ jù nínú tí jẹ́ kó lè ṣe mo rí ó kí ló ń jẹ tí ó jẹ ni kí ló ń jẹ tí ó jẹ ni bóyá gbogbo owó jíjẹ fi ń dáná àti tẹ̀ fi ń ṣe kíní kan tó bá jẹ́ fún ní ìlú àti mọ́ mi kàlẹ́ ra òun kọ̀ọ̀bá wúlò tuntun kó yí ẹrù kan ẹlòmíràn bá ti níyàwó rẹ̀ bí wọn bó ló ṣe ra ìdílé ló kéde tí wọ́n fi ṣe fún wọn ètò ọmọ dúdú la àhà ọ̀pọ̀ rẹ̀ ń tí ọ̀jẹ̀ nígbàkan ilé gbàgbọ́sọ̀ tàwa ní tàwa yunifásitì ẹnìkan lọ àwọn ọ̀rẹ́ wa ìyàwó rẹ̀ wá bímọ òun pé ìgbéyàwó rẹ̀ lọ́sí sọ ní àbáyà ìgbéyàwó rẹ̀ wá di ma àkọ́bí yìí àwọn bọ́ọ̀lù lé wọn á kọ́ máa ilé rẹ̀ tó kó wọn á rí gbé lóṣù kọ̀kọ́ bí àkọ́yìn rẹ̀ wọ́n ní àwọn ọdún tó inú rẹ̀ ti wá lé wọn ta ní àmọ́ jó lábáyìí wọ́n ní níta òdútọ́ ọba dánwò ọlọ́pàá òmùwọ̀ ọlọ́pàá òmùwọ̀ ọmọ ilé kò sí ní kí ìyá ó sì bímọ àfi ilẹ̀ẹ́lẹ̀ kàgbà tó bímọ bíi márùn àjẹmọ́ta kò sì sí tó ṣe gùn rẹ̀ òun náà ní bá ṣe pé jọ́ọ̀sì lọ́wọ́ àti bọ́m̀bẹ̀ wọ́n ní ìtẹ́ kiri kan kò sí tó ṣe kò sí tó ṣe àti ìkàkàtà àgbàgbọ́ ni tá a ṣàṣìgbọ́ ni nítorí délé kéèyàn bá ṣe wí pé òun ọ̀wẹ́ ń gbóná kúrò òun tó kọjá ẹ̀mọ́ àlá ọ̀tún

ibi tá burúkú ti ní ìrẹ̀ tó máa wá wà bẹ́ẹ̀ tó yà kàn lọ́wọ́ rẹ̀ wọ́n á lọ bọ́ owó wọ́n á bọ́ gbé mi. omi ilé ìwé wọn láàrin kaná lọ wà àwọn ọmọdé ìwé wọn lọ́wọ́ àwọn fi ṣe ẹ̀ ìyàwó sunkún. ṣé o ṣe bẹ́ẹ̀ ni ṣe à ṣe bẹ́ẹ̀ mọ̀ ni. Thank you.

ntiti máa wọ̀ tọ́lọ̀ bá dánìyàn wọ̀ dá àníyàn ni máa bá jẹ́ gbà ní. yàtọ̀ tó àwọn òun pé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà lórí ọkàn mi jẹ́ èmi náà tí wọ́n ti ṣe fún mi tí mo kí òun wọ́n gbọ́dọ̀ kí inú ti wà lọ́kàn ìyá mi. iná wà ló pé wọ́n gbọ́dọ̀ ṣẹṣẹ̀ àwọn apá ní ọ̀dà kọ́dà lọ sí tún náà wọ́n ní ọ̀dà fún mi ẹ̀ sọ nítorí ìdílé kọ́lọ̀ wo fún wa ní agbára àti ìṣàtúnṣe. ọ̀pẹ ọ̀rọ̀ pé wọ́n ka ìwé ẹ̀ tó bímọ ta ní ọ̀wẹ́ àti ta ní ọ̀pẹ́ gbogbo eléyìí ṣe ti ọ̀rọ̀ kábíyèrè báwo ni kíláàsì tá àlàáfíà òkè lékun. adé táwọn ṣe láwọn ètò ìlera tẹ́lẹ̀ kí ló dé gbà ní bàbá ìgbà fúnra wa láníkà àtúndàdé agbọ́dọ̀ lọ́sibítù ìbá ńlá àgbòbà à ń là àgbòkè nígbà ní bàbá yá ọsibítù náà láàbùdà sí i nígbà ní ìgbà ẹlòmí ò tẹ̀ fúnlẹ̀ ẹ̀kọ́ ìdàgbò kankan mọ́ nìyí ọba ti di kórìkò ti kíní kíní kan ọ̀sájà ti tẹ́ náírà bára ti ṣe mí wọ̀ ọ̀dẹ́ yé mi ìyá àgbà yìí nàkà ìyá ti ṣe mi yàrá ló ń bẹ afẹ́ lomi gbóná lé àwọn òfin ìta ti ṣe fẹ́lẹ̀ wọ́n lọ kó fún aláàbàlẹ̀ àti wọ́n náà kà á náà. ilé ìwé ti matar da lamarin da mijinta ta hanyar asiri. Murfa a cikin yin ka a cikin yin قال ظهر فرعون سيقول مسيا كيفية النوال يفقهون كيف تفقه wọ́n bẹ̀rẹ̀ pé èlò lówó tó ní ìbùkẹ́ ọ̀rọ̀ tó yọ ọ̀gá ní current estate àti ẹ̀rọ ní current tó fẹ́ máa bẹ̀rẹ̀ sílẹ̀ ilẹ̀ ẹ̀rọ tí a ti máa bá torí pé máa ṣe ń dìbí máa yàtọ̀ bí exchange rate bá ti yàtọ̀ sí ìdí máa dín tàbí gbé náírà èló ni ìsàkọ́ òkè bọ́lá tọ́lọ̀ ọba sí tí bàbá mi ìṣàlà ọ̀rọ̀là tí bàbá ti ìṣàlà What is the meaning of these names? Abdullahi and Al-Hani. Wọ́n bẹ̀rẹ̀ kí ló kọ kí ni ìtumọ̀ àwọn ọkọ̀ ẹ̀ Abdullahi fún ọ̀nà wípé ẹrú ọlọ́. Tó bá sọ̀rọ̀ ní Abdullahi ẹrú ọlọ́. Àdìsí fẹsẹ̀ rẹ̀ Alẹ́sọ̀tún láàrin ọ̀sán lẹ́mẹ̀ ní Ahabul Asma Ìlàlá abdullahi abdulrahman anabi sallallahu alayhi wa sallam ó kọ́tọ́ náà wọ́n bá fẹ́ràn jùlọ nínú kọjá ìṣọ́ àwọn ọmọ yìí ó kọ́tọ́ náà wọ́n bá fẹ́ràn jùlọ náà ní abdullahi abdulrahman ó kọ́tọ́ náà wọ́n bá fẹ́ràn tó wọ́ lọ́wọ́ bá wọn náà ní abdullahi abdulrahman wọ́n bèèrè pé nítorí ilé ìtẹ́ bá lọ ọ̀dà kásọ̀ àbẹ̀lá kásọ̀ àbẹ̀láhàn ní ìtọ́jẹ́ pé àbẹ̀lá àbẹ̀láhàn ju àwọn ọmọ sàábí ọkọ̀ náà àwọn ọmọ sàábà kò túmọ̀ sí pàlẹ́ sọ pọ̀ lóko kó kọ́ra rẹ̀ sọ lóko tó kò bá tíṣà yàrá ti fara wọn sí ìmọ̀ rẹ̀ dà bá ti dùn ẹ̀rẹ́ eré ló wọ́ lọ́wọ́ bá dé. ẹlẹ́ẹ̀kejì wọn á bẹ̀rẹ̀ pé kí ni túmọ̀ àmì àlàní ìlú náà ni pé ẹjọ́ àtrọ́sí wọn ẹni ìfọkàntán ẹni ìfọkàntán eléyìí tí wà ní òkú àlẹ́ sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ káàdì sọ̀rọ̀ láàyò sẹ́lẹ̀ gbọ́dọ̀ owó tó gbèdìdè lójijì sẹ́ẹ̀ làwọn ará mọ́tà ti sọ ní àtàrí ẹni ìfọkàntọ́ olóògbé nínú ìdílé àtàrí orúkọ tó dáa ní ẹni ìfọkàntọ́ bákan náà ọ wà ní orúkọ tó dáa àgbọ̀rá ní pé ìdílé rúkùn àlè ó lásàlẹ̀ nínú rúkùn àlè nínú ìdílé ọ wà ní orúkọ tó dáa àgbọ̀rá ní ìpìtì sí orúkọ màláìkà ìdílé náà ìpè ìjẹ rúkùn àlè ẹ̀mí ẹ̀mí tó jẹ́ ti ọkàn jáde nítorí ìyẹlẹ tí ẹ̀ bá sọ ọmọ rẹ̀ ní àlùmí tó kọ́ tó dáa ní kọ́wà tó wà ní ẹ̀sìn ọ̀dà What means means Allah is for both and yes. What, what men means Allah is for boys and girls? Wọ́n bẹ̀rẹ̀ pé irú ọkọ̀ olè yẹn lè sọ ọmọ tí wọ́n bá gbàgbọ́ ìbéèrè wọn ó kọ́ wọlé ẹ̀ẹ́dẹ̀ sọmọ tí ọmọ túmọ̀ pé asọmọ náà ní pé ẹ̀bùn mi akọmọ ìbùkún nínú rẹ̀ nínú tí mo mọ̀ ọmọ sọmọ ní bíbọ̀tùbà wọ́n pè ní bíbọ̀tùbà ọwọ́ àánú bíbọ̀tùbà yẹn wọ́n máa sọ pé wọ́n sọ ní bíbọ̀tùbà wọ́n lè sọ ní àdíyàtùbà wọ́n máa sọ bẹ́ẹ̀ ní ilé ìkùnkùn kàdé So I went to one of the primary health centers and was opportune to enter the labor room and saw that one of the mattress is bad. I made place to Allah that if he makes me pregnant, I will change the mattress. Alhamdulillah, Allah granted my wish, but later when I went back to the center, and all the mattresses have all been changed to a modern clinical bed. One life, I can't afford it. So can I buy something else to replace the mattress? Mo rò pé tí wọ́n ṣe béèrè ní sojú ló pé ní àsìkò káwọn aráyè lọ nínú bí àwọn òṣìṣẹ́ yẹn pé àwọn àyè tí wọ́n sí fún bá dìbìmọ̀ àbí tọ́jú ọmọ bẹ́ẹ̀ àbí inú àwọn bí àwọn hospital kéékèèké bí àwọn hospital kéékèèké nígbà táwọn ọ̀dọ́ àwọn ibi táwọn ti jí níta àwọn arúgbó nínú ọgbà bẹ̀ ọ̀kan wà lọ́sí pé mátíráàsì ọ̀hún ti ṣe kíni o ó ti gbà yẹ àwọn pẹ̀lú òògùn ọ̀nà tọ́lọ̀ bàbá mú àwọn lóyún táwọn bá yẹ lóyún àwọn ṣe ń di mátíráàsì àwọn ọ̀rà mi wà tí wọ́n fi lọ́pọ̀ ọlọ́sí gbàdúrà wọn ọlọ́run bá fún wa ní kí n tí wọ́n tọrọ nítorí ìdílé wọn wọ́n lọ bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe wọn kí n tí wọ́n bóra lé lórí nígbà wọn débẹ̀ wọn bá rí pé ìlọsíwájú ti bá irú ọ̀ṣojú nìkan irú bẹ́ẹ̀ nìtọ́ abẹ́ ní ìsìn ìgbàlódé ni ṣé ìtọ́jú fún ìtọ́ sì ń tẹ́ sórí rẹ̀ ó ju agbára ó ju agbára àwọn lọ. ìtọ́ ń béèrè pé ní ìsìn àwọn òsì lágbára rù ti ìtọ́ àbẹ́ ní ìsìn báwo làwọn òsì. orúkọ àṣàlàyé kó tó nípa sọ kí ni dàbẹ̀rẹ̀ àti ṣàlàyé pé kì í ṣe ń tá a fẹ́ lókè ìṣẹ̀rí àná ká máa fi nǹkan kata ń fẹ́ fi ká so mọ́ ìdílé kata sí fọlọ́ ìgbọ́n náà bàtà ọba ṣe báyìí ni wọ́n ṣe báyìí ọtọ́ ní òṣèré àkẹ́sẹ̀ pé ọtọ̀ ṣùgbọ́n kì í sì ta àfẹ́ tẹ́yà bá ṣe dandan kó mo sẹ̀ ṣùgbọ́n kì í sì ta àfẹ́ torí ẹ̀gbà wọ́rọ̀ wa pé irú ìlérí báyìí á ní gba nǹkan lọ́dọ̀ àbùrù ọlọ́ọ̀bẹ sì sà lọ́tọ̀ tọ́ba ṣe tó bá ṣe báyìí fún mi máa ṣe máa wù ọmọlúwàbí ọlọ́ mi ṣe bẹ́ẹ̀ nítorí ilé torí ọjọ́ wa ti pásítọ̀ ṣùgbọ́n tí ìbára ti ṣe ọdún dandan gbà fún mi sọ irú ipò tí wọ́n yìí nítorí hàn sí mi ní pé bákan méjì tó bá jẹ́ pé wọ́n ṣe ìlérí pé eléhùn gan máa wà pààrọ̀ mo bá débẹ̀ kù sẹ̀ sí bẹ́ẹ̀ mọ̀ lẹ́kọ̀ọ́ mo ní máa pààrọ̀ ilé matrasi báyìí máa pààrọ̀ kí ẹsẹ̀ ara matrasi just pé mo kọ̀ fẹ́ donate matrasi mo ọ̀sùn ele máa wà pààrọ̀ nígbà mo débẹ̀ kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ máa pa exist mọ́ insurance mi ní pé kò sí lórí yẹn ibi tó ti sẹ ma á lò wò bẹ́ẹ̀ wà áyì ibi tó ti sẹ kò sí ma àyè tó ti lò kan kò sí ma so eléyìí kò ètò ìbí àti ètò ìbí àti ètò kò sí àbúrò lórí yẹn ṣùgbọ́n tí ẹ̀ bá ń pè àlékún dáadáa ìwọ̀nba tó lérò pé kí ní ẹ̀lẹ́ yìí ìwọ̀n tó sì lágbára rẹ̀ ìwọ̀n matrasi tẹ́lẹ̀ tó bá mú iye rẹ̀ tó fi ṣe sàrà pẹ̀lú gbọ́nà àlékún dáadáa lórí ọ̀la ọ̀tá náà. sọ́kọ̀ tí a bá ń gbọ̀n lọ́wọ́ tí wọ́n bá dábọ̀ ìwà ní sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sálá bí inú sóra tí a ń kà lórí ìrùn sí àdéṣọ́pẹ́sọ̀rọ̀ lọ́wọ́. ìbéèrè máa sábà nígbàtà ń kírun lọ ìmáàmù wa ka áyà gbanú àwọn áyà mẹ́rin àgbọ̀rá ìtọ́jà pàdé sọ̀rọ̀ àyọ̀sẹ́lẹ̀ pẹ̀lú kọ̀ọ̀rọ̀ bọ́yọ̀ ka ìgbà ìsọ́jú fún amadu rasulu la àbí ìgbà ìsọ́jú fún amadu amadu ìmánu sí ara mùsùlùmí àwọn kàmá kánú amadu ní ara ahadi ní ìjà ìfọ̀rẹ́ rasulu la fọ́sádà kọ́ ànẹ́ni àrífà àwọn olùmọ̀ tí wọ́n rò pé a lè ṣe tó bá jẹ́ àrùn náà fílà wọ́n tó bá jẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀ àní ṣe gẹ́gẹ́ bí àpá ìlú sáyé ṣe wá ní ìra ìlànà àpá ní ìkọ́bílẹ̀ sọ́lá ti sọ́lá ní àlàfẹ́ ìlànà ìgbẹ́ tó bá jẹ́ àrùn náà ọ̀rọ̀ ìmọ̀ ahmed lọ́kọ̀ọ̀rọ̀ ìmọ̀ fílà ìyẹn lè ṣe sọ́lá àyẹ̀sẹ̀ lọ ìgbẹ́ tó jẹ́ àrùn náà ìyẹn yẹ́bàá ọ̀pẹ́sẹ̀ sọ ọ̀rọ̀ ọjà ìwọ̀pẹ́wọ́ sọ pé kí ní bí nígbà mẹ́rin pé kò sí àtọ́ láàrin náírà àti ọ̀rẹ́ tí wọ́n bá ṣe ń mú ọ̀rọ̀ náà rẹ̀ yẹ́ lè ti sọ́dọ̀ náà wà ní gbogbo ọjà ìwọ̀pẹ́wọ́. Ǹjẹ́ ẹni tí kò há Quran ṣùgbọ́n tí ó dọ̀rọ̀ bá Al-Quran ní gbogbo ìgbà tí irú ẹni báyìí yóò ní yóò ní irú ọlá tí ẹni tí ó há Quran yóò kà ní ọjọ́ àlùfíà. Ẹni tí kò wọ̀ há Quran ṣùgbọ́n máa ka ìkọ̀ráyè ní gbogbo ìgbà tí òun náà rí irú ọlá ẹni tó dá àmì àrẹ́tọ́ àmì láàpọ̀ ní dàbá kan náà wọ́n ní dàbá kan náà wọ́n ká ikú ní kò tí ọ̀ ẹni tí ọ̀há ìkọ̀ráyè ó lè lọ́lá jẹ́ lọ́lá ìkọ̀ráyè lọ́gán wájú ọjọ́ kò mí láyò torí pé ẹ̀mí lónìí ó sì ti pẹ́ nípa ẹ̀tọ́ àlùkùnrin àyè wani ẹlòmíì lè sùn sùn lọ́gbà tí ó lè ka àgbọ̀rá nìyó ẹlòmíì sì máa ń kọ̀ á láàrin ọjọ́ mẹ́ta ó ti ka àgbọ̀rá nìyó láàrin ọjọ́ mẹ́ta ó ti ka àgbọ̀rá nìyó láàrin ọjọ́ mẹ́ta ó ti ka àgbọ̀rá nìyó ládàá tí ẹ̀sẹ̀ pé ọkọ̀ náà tó tó tọ́ka àkúrà ní èsì yorùbá ní kàrọ̀ ṣùgbọ́n tó àkúrà ní inú tọ́pa àwọn olùmọ̀jẹ́ ẹni ṣẹ́ka làbá ní sọ pé inú ọlá àti wọn àbí àyà ní ti bẹ̀sẹ̀ rẹ̀ wípé àwọn tí wọ́n bá ń kọ̀ náà kájọ tí ká gbọ́ wọ́n ti máa ń dábà sí ilé gbogbo bí wọ́n bí wọ́n máa sọ lọ́rọ̀ dáàdì ẹ̀rọ wọn ọlọ́run dáàdì ẹ̀rọ ọlọ́run dáàdì ẹ̀rọ wọn ṣùgbọ́n èmi ní gbégbó láti dùn ọmọ wa kọjá káàdì ìrìn tayé gbogbo wàhálà wa pé èrè ọmọ tá ó sì wá láàrin orí ọmọ fọwọ́ rẹ̀ láti rí ọmọ wa bí o ti sì wá láàrin orí ọmọ ó gbọ́ ọmọ bá rí sẹ́tẹ́ ní ọmọ bá sọ fọ́ máa rí sẹ́tẹ́ kò ní kóṣù kan tí ìgbà táláyà àkọ́kọ́ ló fi ọmọ kù. sílẹ̀ wọn túmọ̀ sí pé kó di ẹ̀ tó bá jẹ́ pé nǹka ayé lọ fẹ́ jẹ á ló fi yẹ ká o. ṣùgbọ́n atẹ́jì èrè ọmọ wa kọ́ kọjá ìpèkè láti ẹ̀jẹ̀ lára rẹ̀ ní kàyé. gàgbà ẹ̀tọ́ ọkọ ọ̀tọ́ àlùkùránì níjọ́ ọ̀gbẹ̀dà ìyáàmà kì í sòwò nìkan lọ́nà ọgbọ́n àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́ọ̀bọ àpò wa lójú gbogbo ẹ̀dá láti orí àdébí àdámàdé ẹni náà tí ọlọ́ọ̀bọ wọ́n á gbé sí ẹ lórí wọ́n á mọ̀ sọ pé àwọn ẹni tó mọ wọn á kúrò àárín. ẹ dáàbò ẹ dáàbò ẹ tí wọ́n pọ́n lébẹ̀ lọ́rọ̀ ọ̀gbọ́n ọ̀pọ̀lẹ́ tí àwọn kọ́lọ̀ òfìsì náà lójú gbogbo ẹ̀ lápátá kọ́lá kò sí ilé ayé ní ìsìlámì àwọn lásán wọn kẹ́kọ̀ọ́ pé ìwọ́n bàbá jí náà fẹ́ fọ́n sáà ti ní kéjì kọ́ mọ̀ rẹ̀ tíra ẹ̀ ẹ́ ní bí mo ló mọ́ mi kátó wá níwájú ọlọ́run níwájú gbogbo ẹ̀dá wọ́n wá gbé wọn síwájú àwọn ọ̀hákùrà ni o ọmọ wọn lọ́ hàkùrà rẹ̀ ni wọn láti bẹ fọ́ wọn hàkùrà rẹ̀ àwọn òwe òwe tó wà nínú ìgbé ìsú ọmọ ó sì wọ́n tó ní ìsìláríà lẹ́bẹ̀ẹ́ bá tó ráàbù báyìí ìgbòlè kan bọ̀lù bí ìsìláríà ní sẹ́kọ́ndì ìṣúlélẹ̀ ẹni tó lẹ́kùn ní sáwọn ọmọ wa lọ lùdé ẹ̀ ìsìlámíà nìkan wọ́n kọ́ àwọn ti kọ́ lùdé skul torí ìsìlámíà jẹ́ ẹni ọlọ́ díẹ̀ nínú pípọ́ mo jẹ́ ẹnjìníà kọ́ mo di kíní kan ìlérí tó ń jẹ jẹ ó ti gbàgbé tó fi lọ́lá bì aláàkọlù ẹlẹ́ẹ̀kejì inú ọlá ti ń bẹ fún àwọn tí wọ́n há kùn án àdébísọ̀lọ́báwá ayé òsínlẹ̀ mẹ́rin يشفع في سبعين رجلا عن عن يتيم ọlọ́run bó wa wò pé ọjọ́ alukọ̀láàdì kìí sì wọ̀n nìkan lọ́ọ́ jáǹfààní tẹ́ báwọn òbí rẹ̀ kọ́kọ́ jáǹfààní náà ọlọ́run bó wa wò ọlọ́run bó wa ní kó seventy percent seventy èèyàn nínú àwọn ẹbí rẹ̀ ọlọ́run bó ní ọyà sàwọ́ nínú àgbogbo nípa ní rẹ̀ ti pọ̀ tó ẹnu níbẹ̀ kò sí ẹ̀rí ọlọ́run ní kọ́ sa sẹ́míńtì àwọn èèyàn nítorí ilẹ̀ nìkan máa sì fi wọ́n sáré jẹ. nítorí ilẹ̀ nìkan nítorí pé wọ́n á tọ̀ láàyè sẹ́mi áàlìbẹ̀tì nínú àwọn ará ilé rẹ̀. àti ẹ̀sẹ̀ kan lọ́ọ́ kí n tẹ ẹ̀fọ́ ẹ̀ tó àkùrọ̀ á nìkan àǹtí má bínú sacrifice aṣọ rẹ̀ báwo rẹ̀ sanwó sílàmíà wọ́n bá àwọn kà ọ́ pẹ̀lú òwò náà. وباع يوم نار من أهل بيته وذلك إليك كانوا دين ولا تتعطها القرآن يقول النبي صلى الله عليه وسلم يقال لقارئ القرآن يوم القيامة wọ́n sọ pé ẹ̀tọ́ alukọ̀rán ló pé àpáwọn afáàlú wọn sọ̀rọ̀ ṣe àgbáyé wọ́n yẹ tó alukọ̀rán ní àdísì ń bára wọ́n á sọ fún jọ́ọ̀gbẹ̀lẹ́ àti àfihàn pé títọ́ra wọ́n tì í ká alukùránì kan máa dùn ìgbàgbé náà nínú àdìdẹ́dẹ̀ lò ká alukùránì kan máa dùn rẹ pẹ̀lú alukùránì kan ká wà jẹ́ kí fáyà máa wá ní ìgbéga nínú àdìdẹ́dẹ̀ máa ní ìgbéga kàmá fún tẹ̀tọ̀rọ̀ tètè dúnìyà bó ṣe ń kalẹ̀ ayé òtọ́ ọmọ kàtó rẹ̀ dùn máa kábẹ̀ kọ́ ló sì tura lẹ́jọba bí wọ́n ṣe ń ka alukùránì bẹ́ẹ̀ ni ọmọ lòkè sí بأن اليوم والأسس فإن منزلتك اليوم عند آخر آية تقرأ إن بنت القرآن بنقول قول يتبعي قول يتبعي ẹtọ ayizu méjì ọba ti lè di izu méjì rẹ sẹkù jẹ gbóòmù ẹtọ ha mẹwàá ẹtọ ọdún títí ẹtọ ha òbí di àkùránì ìbẹ̀rẹ̀ kúkú tí ọgbà jù ìwọ̀n bá tọ́ ọba alákùránì kúkú ní bẹ̀rẹ̀ kúkú síbẹ̀ ní kò rí ọmọ dákú nínú àdìgbà náà ẹtọ ọha iṣu kan bọ̀. ibo ni kò rẹ́gbẹ́ wà ọlọ́run àyà gbìyànjú ká kò tí ì déètì wọn wá pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ayé lè wọ́n náà sí sáàlà hà yálà sí wọn náà gbìyànjú pé kí wọ́n kọ̀ láti pàbọ̀ wà ní sẹ́ńtẹ̀ tó sọ nínú àwọn wọ́n o kémi náà wà bọ́ balẹ̀ sí wa nítorí ṣùgbọ́n orí ha o orí ha o mọ́lì kíkà àlùkùránì kọjá ní ìsẹ̀mí rẹ̀ mọ́lì kíkà àlùkùránì kọjá ní ìsẹ̀mí rẹ̀ àdìsí kẹsẹ̀ rẹ̀ lọ ní ẹbí àbáyọ̀ kàkí tó ń wá nínú sí àbáyọ̀ tó a ọgbà àdìsí bá wá ti ṣe àkọsí àtẹ̀lẹ́ àti แต่ว่าเราพักเป็นร้านทานข้าวก็มีบางคนที่เลือก ẹ̀tọ́ bá jẹ́ pé àgbòránì ti ń kà ìlúmú iṣẹ́ ọlọ́ọ̀bọ bá nígbà láyé in tí ọ̀tọ̀ ọ̀dọ̀ ló ṣe ẹ̀bá wòye ẹ̀bá wọ́n tẹ̀lé pé ka àgbòránì ó ní bùkátà tó pọ̀ mélòó lọ fẹ́ sọ fọ́lọ̀ kí bá ka àgbòránì rẹ̀ ànábì ni kí n tọ́ dáa ju tàwọn ẹni tí wọ́n ń tọrọ lọ́dọ̀ wá sí kẹ̀kí kàkà wàá ìyẹn ní pé bí òsè tọrọ kí kàkà ń gba àgbàdo ọwọ́ bó ti máa bá a gbọ́ fún kàkà rẹ̀ ọ̀rá ni ẹ̀rọ yóò sì ní ẹnu ìtọ́ ara ẹni tó ní wàhálà òtó ni a rí mu rẹ tí lórí kó nígbà ẹ̀ka bá dé láti máa kà àti bá dé láti bọ́lá tó bá àkókò rà níbọ̀ níbo òde ẹ̀rọ àkùrá ni káwọn jẹ̀rẹ̀ láàrin ọ̀rá ni ẹ̀kọ́ ọmọ kó sì jẹ́ pé kó o ti wúlò ìṣẹ́jú kó ṣe bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ojoojúmọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó sì àgbà ní màáta báyà ń pa àwọn bá kí aṣọ bá tẹ̀lé báyà ń pa àwọn bá kí wẹ́bírì tẹ̀lé báyà ń pa àwọn bá kí ìṣá ìtẹ̀lé bí wọ́n ti lásìkò tó bá rọrùn pọ̀ tí ká sì tún pé ọ wà nínú kó o kírun láti ní ìtú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti ka àlọ́ àná nígbà akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ mùsùlùmí ọjọ́ náà kọ́ 你下单。 Right. Uh, wọ́n ní bá a ti sọ ayé sí àwọn tọ́lọ̀ bàbá ní ìyá agbẹ́yẹ̀dú bá ṣe. ọ̀kan náà àwọn tí àwọn ọjọ́ sì dàní lẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n láti lẹ̀ uh, wọ́n jẹ́ àdínà ní mọ́tò ọkọ̀ wọn jẹ́ mọ́tòjì tó wọ́n ní ká gbìyànjú àwọn táwọn àti ìyá ìlọ̀tún ká lọ̀tún bàbá lè fún ní omi ti lẹ́ka bá lọ bá lọ ẹ̀ bá sì lè lọ lẹ́yìn ọkọ̀ bá náà bá lọ. àwọn táwọn àwọn ilé lọ bá bí ilé lọ́wọ́ àti tí wọ́n bá wà ní àgbègbè wọn bá mọ̀ fún ìlú ìlú. àwọn àmì ìfẹ́ lára ìjẹun ká bí ẹ̀ka pàápàá jùlọ ní oṣù àwọn pàápàá jùlọ ní oṣù àwọn. nígbà kànẹ́ sọ̀rọ̀ láwọ̀ ayé oṣù rẹ̀ kànẹ́ bí bí àwọn sàrábà nílé ànẹ́bí ni nínú ìta ló ti sáyé lónìí fún gba rẹ̀ sọ́dọ̀ alẹ́ jẹ̀bi ìtẹ̀lẹ̀ sọ́dọ̀ alẹ́ jẹ̀bi ìtẹ̀lẹ̀ ànẹ́bí ni man asọ́ àdínkù yọ ọmọ ìmọ̀ dáalẹ́ tó ti sáyé nínú yín lónìí pẹ̀lú àwẹ̀ lẹ́nu rẹ̀ abubakar ni ana abubakar lẹ́nu ànẹ́bí sọ́lá àlẹ́ sẹ́lẹ̀mẹ̀ ni dáalẹ́ tọ́lọ̀ bẹ̀ aláàrẹ̀ òun yín lónìí abubakar lè wù. Ẹ̀sọ́lá ìṣẹ̀lẹ̀ ní tààlẹ̀ tí ó sì òkú lórí tẹ̀. Abubakar lè wù. Àlẹ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta ó di papọ̀ lára ẹ̀dá lọ́jọ́ kan náà ní gbogbo ẹ̀ àìkọ́kọ́lọ́wọ́ sí ọmọ àjẹ́ńdà. Bí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bá lè papọ̀, lábí ẹ̀ fi méjì ọ̀papọ̀ wọn. Àìlẹ́kọ̀ọ́ nígbà ọ̀nà àwẹ̀ lẹ́nu kọ́lọ̀ bí aláàlẹ́wò àlékún iṣẹ́ náà dáa ولا أبو سيدي وما ولا الله والله تعالى أعلم اللهم اغفر لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا واتينا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم